wọ́n bá tú nígbà tí wọ́n ń ṣe wáàsí. Áyà tó tẹ bá gbé ìtumọ̀ rẹ̀ nínú akẹ́nu onílé náà ó lè jẹ́ níbi tẹ̀sí wáàsí gbàgbàgbà. Ìwọ náà wà á tu ìtumọ̀ áyà rẹ̀ lọ́nà. Ìjọ tí ọ̀rọ̀ bá kà tí wọ́n sọ fún ọ̀sẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní áyà rẹ̀ wúlò. Tí wọ́n bá sọ fún ọ̀sẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lọ sí ọ̀sẹ̀ tẹ́lẹ̀ all of you here but in a situation tó bá já sí wípé wọn sọ fún ọtí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yìn lẹ́sìn wá sọ ah mo làwọn ayé àti báyìí mi sọ̀rọ̀ ní ayé àti ìyẹn tí kò túmọ̀ rẹ̀ bí ẹ ṣe jọ dáadáa ilé ìkókò fún ìkòtò ojú kan náà ojú kejì ni pé nínú ọjọ́ gbogbo tó sí àpò àǹkẹ́lẹ́.

Isso não dá mais olhando para a área real, a área que só sabe, não vou ter isso não. A área que só sabe, o melhor mundo é o campo do sol. A área isso é o que? A área tente àti tente o Tó bá jẹ́ pé èèyàn fẹ́ fi báwọn èèyàn sọ̀rọ̀, odidi ọ̀rọ̀ ló ń sọ. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ń sọ fún àwọn ọmọ fún àwọn sẹ́sẹ̀. ọlọ́run kò lè lò ní ìlànà nínú àwọn ááyà tó ń tọ́ka sí pé Al-Qur'an kì í ṣe ọ̀rọ̀ àlejò mùsùlùmí mo ti sọ fún ọlọ́run gbogbo ááyà tó bá ti ń kà tó bá ti ń kú ní pé ìtumọ̀ kú ni pé sọ wípé sọ wípé ó fi hàn pé wọ́n pa àlejò mùsùlùmí ló sọ wípé ní kí àlejò mùsùlùmí sọ fúnra rẹ̀ torí òṣàlùmọ̀ bára rẹ̀ sọ̀rọ̀. kó tó lọ bá rẹ lásìkò kó sọ pé ṣùgbọ́n lòun kú lẹ́yìn inú tó lè mú lọ́wọ́ bẹ̀rẹ̀ wípé ẹ̀rí wà níbẹ̀ rẹ̀ pé àlùkò àlùkò wọ́n pa lẹ́bi lásán sí sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ lẹ́bi tuntun sọ̀rọ̀ àṣẹlẹ̀. ọ̀rọ̀ ni kó lè mọ̀ mí nínú yọ̀bù tó ń lè sọ̀rọ̀ fún mi. ọlọ́run wà lẹ́bi sọ ويحفظ فروجه wọ́n gbọ́dọ̀ rẹ̀ fún wọn lẹ̀ nítorí pé tójú bá rí òun náà ni ẹ̀mí ó ṣiṣẹ́ tọ̀ ẹ̀rí inú àdìsá nípa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam àlẹ́gbọ́ Muhammad sallam anábìrin inna Allaha kataba ala ibni Adam hadhu adhuhu adhuhu mílẹ̀ sílẹ̀ ọmọ ànábì ádámù kọ̀ọ̀kan lọ́wọ́ bá ti kọ èyí tí ó jẹ́ pé tiẹ̀ níbi zina adraka dhalika la mahala òun kálukú ni ó ṣe zina yóò ṣe yóò bọ́ síbẹ̀ òun rọ́gbọ́n kan dá sí i ànábì ní fazina lè ayé ní àdìlọ́tọ̀ wazina lisan anọ́tọ̀ sìná ojú oní téèyàn bá fi wò sìná ọwọ́ oní téèyàn bá fi gbámú wà nafsu tàmánà wà tashtahi tójú bá ti rí tọwọ́ ti gbámú anafsu tàmánà wà tashtahi ọkàn ó mọ expect yóò mọ ẹran kan pé kó di أه؟ والفرج يصدقها يصدق ذلك ويكذبه abẹ ni ó kàn fà mí. àfáwà ibn Battal radiyallahu anhu nínú àwọn tí wọ́n ṣe ṣẹ́rí o Sahih Bukhari ibn Battal àwọn tó ń ṣẹ́rí Bukhari ó pọ̀ àmì èyí tó gbajúmọ̀ ń bẹ ó ló gbajúmọ̀ ń bẹ ṣẹ́rí Bukhari èwo ló gbajúmọ̀ bẹ́ẹ̀ fatihul bari nínú ṣòro àti tó wà lórí sahih bukhari èyí tó gbajúmọ̀ bẹ́ẹ̀ jù ní pé fatihul bari ibn hajar al-asqalani nínú àwọn tó ti ṣẹ́rìn lórí bukhari òun náà ní ibn battal ó ní súnmìyà nadr wà zina ó ní wọ́n máa sọ ìrí ní téèyàn bá rí wíwo nǹkan àti gbígbá nǹkan mú wọn sọ ní sìnà lèèṣì lè ànàhà torí pé àti kíní kejì yẹdẹ hù ilà zina la hakiki méjèèjì ni máa ń pèpè lọ síbi ìsìnà gangan wàlídàlíkà làdàbìrì sọlọ náà sọ̀rọ̀ sọ pé alfarju yusaddiqu dhalika aw yukadibu abẹ́wò kọ̀ǹfàmù ẹ̀ anadọ̀rọ̀ kó o máa wo obìnrin olóbìnrin tó o lẹ́tọ̀ọ́ sí láì sí àníyàn pé o fẹ́ fẹ́ ni ẹ̀ṣẹ̀ ni torí pé sì náà ni ìdí nìyẹn tó lọ́n fi kìlọ̀ fún àwa tá a jẹ́ ọkùnrin nínú àyà sùràtù An-Nur ọlọ́ni pé wo anábì sọ fún wọn yẹ́gùdó mi ní àbùsọ̀rì tó bá wò lákọ̀ọ́kọ́ nínú hadith fọ́lẹ́bìnrin Abbas ànábì sọ pé alátọ̀rọ̀tìlú wúlà alák alátọ̀rọ̀tìlú wúlà wíwò alákọ̀ọ́kọ́ ayọ̀ǹda rẹ̀ wàlẹ́dọ̀rọ̀tì sáàlìyà fa àlẹ́ ìka tó o bá tún wá tòwò lẹ́lẹ́ẹ̀kejì ẹ̀sẹ̀ nínú kọ́ọ̀lẹ̀ fún ọ lórí ẹ̀ sọ̀rọ̀ sọ́fà níbi wàsánlá àlùsàlù so ẹ̀rí ara tó gbọ́dọ̀ kọ́kọ́ máa mọ̀ nìyẹn ntọ́lọ́n bá ní kò dáa tètè máa pẹ́ lẹ́lẹ́sìn mímọ wo obìnrin olóbìnrin sì náà ni anabi sallallahu alaihi wasallam sọ wípé ara ọ̀nà kan téèyàn máa gbàṣẹ téèyàn gbàṣẹ sí náà nìyẹn tí ò sẹ́ni kankan tí ó là ń bẹ́ẹ̀ ní ọmọ anabi adamu gbogbo àwọn eléyìí alẹ́ istighfar mímọ wọ́n náà bá láforíjìn yóò tó níbẹ̀ so ọlọ́ni wọ́yá fagbó forújẹ hùwà kán dẹ̀ sọ abẹ́ wọn ọlọ́run ṣíṣe bẹ́ẹ̀ dhalika azka lahum olóbi ń sàn wọn wallahu khabirun bima yasna'un tó ń kálukú bá ń dá ọlọ́run bá yóò padà fún wa ni níbi sọ fáwọn obìnrin káwọn náà rẹ ojú tiwọn náà lẹ̀ amala yahil kúrò níbi nǹkan tí ò sí tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àwọn obìnrin náà àwọn náà ò fúrí ìlákàn ti máa wo ọkùnrin ọlọ́kùnrin ọlọ́run kọ fáwọn náà láti ṣe bẹ́ẹ̀ wọ̀yà fọ́dúnà furujahunna kán dẹ̀ sọ abẹ́ wọn kó gbogbo nǹkan tí ò lẹ́tọ̀ọ́ mẹ́ mo sọ lánàá pé sísọ abẹ́ kò ń ṣe kúrò níbi ń tá a mọ̀ ní àgbèrè nìkan àwọn àgbèrè kan náà ń bẹ tó yẹ pé ayé gan ò mọ lágbèrè fàdákàrtú àlè istimna àlè ìṣúná istimna mọ́nà àlè istimna. Naam. So kéèyàn máa ojú ara rẹ̀ kó máa ṣeré òun náà ń pè ní al olóyìnbó ń pè ní masturbation al ìyẹn náà ara tí ò lẹ́tọ̀ọ́ ni ọkùnrin máa ń ṣe obìnrin máa ń ṣe lọ́dọ̀ ọkùnrin kò lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ obìnrin kò lẹ́tọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn tó máa ń kó sínú fìtínà yẹn àwọn tó bá yẹ pé wọ́n wà nípò pé ara ti ń béèrè ẹ̀tọ́ ó yẹ kí wọn ó ti gbéyàwó àbí ó yẹ kí wọn ó ti lọ́kọ tàbí bẹ́ẹ̀ kọ́ náà tí wọ́n kó sínú fìsínà yẹn àwọn tọkọ máa ń fi wọ́n lẹ̀ tán máa ń lọ ọdún kan ọdún méjì jù bẹ́ẹ̀ lọ wọn ní lè ṣàgbèrè torí wọn mọ̀ pé àwọn làárẹ̀ kan nígbà tí wọ́n sì níbẹ̀ ìwọ àwọn ò wàá rò wípé kàkà káwọn fi máa ṣàgbèrè káwọn fẹ́ kà máa ṣe báyìí èyí náà nǹkan kò lẹ́tọ̀ọ́ ẹ bá béèrè ìtàtọ̀ ẹ̀ lọ́dọ̀ àwọn ní lọ́dọ̀ àwọn afẹ́sìn nínú al-kaba'ir ti imam abdulhabi nínú àwọn nǹkan tó kà síbẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ níláńlá al-istimna ó sì mú hadith wá wọ̀nyí dámú akif hala sihhatil hadith ó ní ànábì wa sallallahu alayhi wa sallam sọ wípé nínú àwọn tí yà àwọn ó pọ̀ jù lálìkìyàmà anákẹ́hù yadda òkú ẹni tó ń bá ọwọ́ rẹ̀ lájọṣepọ̀ ẹni tó ń bá ọwọ́ rẹ̀ ní àjọṣepọ̀ torí pé ọmọnìyàn yóò mú ọwọ́ yóò mú ọwọ́ rẹ̀ yóò karóbótó yóò wà á fi tó fi ń yóò fi sáàrin títí tara ó fi tù ú ànábì inú ẹni inú ẹni tíyà rẹ̀ ó pọ̀ lálẹ́ kìyàmọ̀ nínú àwọn tíyà rẹ̀ ó ẹni tí ń bá ọwọ́ rẹ̀ lájọṣepọ̀ wàhádà alistimna nítaànà bí ń júwe fún wọn náà nìkíni so ẹsẹ̀ nílá ni o kéèyàn mọ̀ rò pẹ́sẹ̀ kékeré àbí èyíkéyìí obìnrin tó bá òkè kára lè tu òun kóun ó wà nǹkan kan tó bá jọ nǹkan ọkùnrin kó mọ wá tìbọ̀ ju ara rẹ̀ kára lè tu eléyìí náà nínú nǹkan tí ò lẹ́tọ̀ọ́ táwọn èèyàn ń ṣe ni àwọn èèyàn lọ síbi nínú kó ṣe yẹn nínú kó ṣe zìnà ayé o ma aṣàrò èwo ló tóbi jù kò sí èyí tí ò tóbi ní méjèèjì kódà àwọn aláṣẹ sọ pé tó bá fẹsẹ̀ nílẹ̀ ìdàkúbìdọ̀ alẹ́ yìí tí wọ́n bá gbà mú pé ó masturbate you answer torí pé zina lè lágbára ju masturbation lọ. No zina ó lè lágbára ju alistimu náà lọ nítorí kíni torí pé nínú tá a fi mọ ọmọ bẹ́sẹ̀ tẹ tóbi tó nínú ẹ̀ òun náà lè hadu ẹ̀ṣẹ̀ tó bá ti ní hadu nínú ó ti lágbára zina ní hadu gẹ́gẹ́ bá ti kà á ní ìbẹ̀rẹ̀ súra yìí àbí ṣùgbọ́n kò sí hadu fún alistimna ọlọ́run ò sọ pé ẹni tẹ́ ẹ bá gbámú tó bá ń ṣe alistimna ìyà tí ó jẹ̀rìí falilwulat àwọn aláṣẹ láǹfààní tí wọ́n bá gbàyàn mú tó ń ṣe alistim náà wọ́n lè ṣe àtàzír a nam àtàzír nítorí pé ní tàzír ni ìyà tí wọ́n gbé ìyà tí wọ́n fi jẹ èèyàn látàrí nǹkan kan téèyàn ṣe tí ò dáa ṣùgbọ́n ìyà yẹn kì í ṣe pé ọlọ́run ọba ló lè kalẹ̀ tàzír nísìnyí ọwọ́ àwọn aláṣẹ ni wọ́n ń decide àtàzír àwọn aláṣẹ àwọn ní ẹ máa ń dìsáìdì ìyá àtàzír tó bá jẹ́ pé ọlọ́run ọba ló bá dìsáìdì rẹ̀ lẹ̀ irú yẹn ló máa ń pè ní kíni alahadu tó bá yẹ pé ọlọ́run ọba ló gbé pé ìyá báyìí ní kí ẹ fi jẹyàn kí náà pè alahadu ọlọ́run sọ fáwọn obìnrin bí kan sọ abẹ́ wọn wala yubdina zinatahunna illa ma zahara minha wọn ò gbọ́dọ̀ ṣàfihàn ọ̀ṣọ́ wọn àyàfi eléyìí tó bá ṣe kíni eléyìí tó bá ó fi hàn pé ìpìlẹ̀ ni pé obìnrin máa ń sọ̀sán ẹni pé ọlọ́wọ́ bò sọ eléyìí níbi ọ̀rọ̀ ọkùnrin kò sọ pé àwọn ọkùnrin kọ́ wàlá yubdina zinata wàlá yubdina wàlá yubduna zinatahu ọlọ́wọ́ sọ bẹ́ẹ̀ mi tọrọ àwọn ọkùnrin ó pé ìran obìnrin ìfi àyà yìí ó jẹ́ ká mọ̀ pé obìnrin máa ń sọ̀sọ́ ni obìnrin sọ̀sọ́ ó ń bẹ nínú méjì sí lọ́sọ́ azinatu alikọlikiya wà azinatu asinaiya ọ̀ṣọ́ mélòó la pé azinatu alikọlikiya wà zinatu asinaiya zina kan bẹ zina kan bẹ ọ̀ṣọ́ kan bẹ tó yẹ pé kọlikiya ni ọlọ́run kan lè dá mọ́bìnrin ni lápẹẹrẹ bóníkálùkù wa ṣe ń wura wa yìí bójú rẹ ṣe rí ojú wa fàìn jura wa lọ bójú wa ṣe wá fàìn jura rẹ kìí ṣe pé ìwọ ló ṣe nǹkan kan sójú rẹ tó fi fine zina ojú rẹ yẹn kọlìkìyà ni bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí ẹsẹ̀ ẹlòmíì yóò ṣe báyìí ẹsẹ̀ ẹlòmíì yóò sì dúró tó báyìí ni tí ó straight gbogbo zina yẹn kọlìkìyà ni ṣùgbọ́n àti kọlìkìyà àti sinayiya sinayiya òun ni ọ̀sọ́ téèyàn ṣe lápẹẹrẹ sinayiya ni pé òfin òye torí pé nígbà tó lu títán ó wá fi ọ̀sán sí sinariya ni ó kà tí kè sinariya ni torí pé ìyẹn ó ṣe fúnra rẹ ni kì í ṣe pé àdámọ̀ rẹ ni ìlú tó mu sinariya ni àti kọ̀lìkíyà ní zina àti sinariya ní zina méjèèjì lọ́nà fẹ́ káwọn obìnrin kó pamọ́ wàlá yubudina zina wàlá yubudina zina tahunna ọlọ́run ni wọn gbọ́dọ̀ ṣàfihàn ọ̀ṣọ́ wọn anabiwa محمد صلى الله عليه وسلم. إنه حديث أبي lọ́dọ̀ imam bukhari أبي lọ́dọ̀ imam مسلم. أنا ní sinfani من ní alìlá àwọn ọkọ̀ méjì kan wà àwọn gúrùpù méjì kan wà tẹ́kùn wọn wọ̀ náà gbọ́dọ̀ anabi ni wọ́n wọ̀ sallallahu alaihi wa sallam anabi ní lamu arahuma nínú àwọn àdíìsì tó fi rìn lẹ́pẹ́ òjíṣẹ́ náà muhammad sallam òjíṣẹ́ tó kọ̀ǹfàmù ẹ̀ pé anabi sẹ́ òjíṣẹ́ anabi ní sinfani mele ahali nari lam arọ ọmọ ìran méjì nínú àwọn tí ó wọ náà anabi ní lam arọ ọmọ ìran méjèèjì tí mo fẹ́ sọ yìí mi ò rí wọn rí anabi ní kọ́ọ̀mùn àwọn ọjọ́ kan máa ń síyá wọn ò mú ẹgbà lọ́wọ́ ka adnabil bakọ ẹgbà yẹn ìwọ̀nba ní ogun mọ́ bí ìlú bí irú irú màálù lẹ́gbà yẹn ó ṣe rí anabi sallallahu alaihi wasallam pé yadribuna bi annas ẹgbà tí wọ́n mú lọ́wọ́ yẹn tí ó gùn púpọ̀ yẹn yadribuna biha annas wọ́n ó máa fi na àwọn èèyàn àwọn kọ̀ọ̀kan nìyẹn anabi ní èmi ò ráwọn eléyìí orí téèyàn bá fẹ́ àwọn eléyìí kó wo àwọn agbófinró tí wọ́n jẹ́ alábòsí ẹ̀rí kóńdó tí wọ́n wà lọ́wọ́ wọn kò ju irú màálù lọ kò tó ohun tó ń pè ní àtòrí ẹ sì wo àwọn union téèyàn bá ṣẹ̀ wọ́n wọ́n á kó pàṣán ìyà jáde ànábìlẹ̀ kọ́ọ̀mù làmú àrọ̀hùn sinfani min ali nari lam arahuma ìran méjì wà nínú ọmọ alé iná èmi ò rí wọn rí o ànábì ni wọ́n ń bọ̀ sallallahu alayhi wa sallam qawmun ma'ahum siyat àwọn kan bẹ wọ́n mú ọ̀rẹ́ lọ́wọ́ yadribuna bi annas ka asna ka ka asnamil baqar ọ̀rẹ́ ọwọ́ wọn yóò dàbí òrùmọlúfù Ànábì ní sallallahu alayhi wa ala alihi wa sallam yadribuna bi an-nas wọ́n máa fi ná àwọn èèyàn Ànábì ní wan-nisa nínú àwọn ọmọlé náà àtàwọn obìnrin kan kasiyatin wọn ò wọṣọ sọ́rùn ṣùgbọ́n ariyatin ìhòòhò ni wọ́n wà mumilatin wọn ò máa rìn wọn ò máa rìn wọn ò máa catwalk wọn ò máa figure eight múmi láti ànábì ni wọ́n mọ̀ move wọ́n mọ̀ mì lẹ́gbẹ̀ẹ́ báyìí wọ́n sì mọ̀ mì sallallahu alaihi wasallam ànábì ni múmi láti mọ ilà ruhusu unna ka asna mọ̀tẹ́lẹ̀bàkà aljamel ànábì ni irun orí wọn yóò wá ga sallallahu alaihi ka asna mọ̀tẹ́lẹ̀bàkà ànábì ni irun orí wọn yóò ga báyìí bí ike tí máa wà lẹ́yìn ràkúnmí. Bàbá ṣe é mọ̀ wípé n tó clear jù tá a lè fi wé o ní sùkú. Kí mo pé sẹ́yìn mọ́ ti jẹ́ sùkú ọmọ sùkú òkè iṣẹ́ orí bí sógi ọmọ ti ń ṣe ó mọ̀ sùkú àbí sógi ọmọ ẹ̀ ń ṣe ẹ́ àwọn tí wọ́n ń dirun òjìrun tí wọ́n ní ṣe ẹ́ gbogbo ẹ̀ náà ni ó wọnú ara wọn ẹni tí bá ń ṣiṣẹ́ oge nítorí pé ní sùkú ìran irun kan ni táwọn obìnrin máa ń dì sórí yóò wá yọ láàrin báyìí yóò ga báyìí náà sùkú ti wà tipẹ́ ìgbà tí èso tún bá wọn lọ́wọ́ sí i olórí pé wọn ò tún sorun mọ́ tí ó wàá tóbi gbàǹgbà báyìí ànábì ní nínú àwọn ọmọ náà kejì tó o bá mẹ́ni kankan tí ó wọ̀ náà obìnrin tó bá ti ríru oorun lórí rẹ̀ ọmọ náà ni. àlàmọ̀ já a ànínábì yẹn sọ̀rọ̀ nígbà musin tí mi lọ́dọ̀ àdébọ̀ Muhammad sọ̀rọ̀ torí ẹ̀ a discourage àwọn sisters wa àwọn òmùwàtí wa kan yàgò fele yìí a dẹ̀ discourage gbogbo àwọn ọkọ náà tó já sí pé irú àwọn ọrùn báyìí ní máa ń tẹ́ wọn lọ́rùn látọ̀dọ̀ ìyàwó wọn kò dáa kó jẹ́ wípé irú àpèjúwe yìí tánàbì ti ṣe kalẹ̀ á wà á rí lára ara ilé wa á sì gba ìtẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀ òun sẹ́lẹ̀ ànábì Muhammad sallam oníran méjì nínú àwọn tí wọ́n wọ náà ànábì lòun ò rí kọ̀kíní àti kọ̀kejì òun ò rí ikọ̀ àkọ́kọ́ tá ànábì sọ qawmun ma'ahum siyat ka asba àti bakor yóò dàbí rùmọ́lù yẹjìlìbó nàbí anas wọn mọ̀ fi nínú àwọn èèyàn o wọn fi alẹ́ o anabi ni wa nisa sallallahu alayhi wa sallam àtàwọn obìnrin kan káàsì yá ti ní wọn ò wọ̀sọ lóòótọ́ àárín àti ṣùgbọ́n ìhòòhò ni wọ́n wà alimami Nawawi alayhi rahmatullah nígbà tó ń ṣe sẹ́rí hadith inú sẹ́rí mọ́ muslim ó ní àwọn tí ànábì ń sọ níbi àyà yìí níbi hadith yìí pé kásíyàtì ní àríyàtì ó ní ẹwù wọn tẹ́sítọ̀rù báàbù padà ní ah, à ọlọ́mọba ní kí àwọn àfáyẹsì hasan al pé innal fitna ìdá akbalat yàrífọ́ al-ulama àwọn onímọ̀ ni mọ̀ mọ̀ pé àfitínà ń bọ̀ yìí ẹ wà tìgbà tí ìmáàmù Nawawi ti sọ eléyìí ó ní nínú ìtumọ̀ tó wà fún àdìsítà nàbí sọ yìí ni pé wọ́n ó wọ sọ ṣùgbọ́n páàtì ara wọn ni wọ́n wọ̀ ni wọ́n bò apá kan ara wọn ni wọ́n wọ̀ sọ sí so tí róbìnrin tó yẹ pé yóò wọ amúlẹ̀sì aṣọ aṣọ pé bí ó sì wárì gbogbo bíi kò ní sí sílẹ̀ wọ́n tún pè kan ní grown top nísìnyí gbogbo gbogbo ẹ ibi tí ó dérè yóò sì gbogbo yóò sì gbogbo àyálẹ gbogbo ikùn báyìí yóò sílẹ̀ ọwọ́ àyà nìkan ni yóò kù bẹ́ẹ̀ láti rí àwọn obìnrin tó já sí pé ní tí wọ́n wọ̀ àgbékọ́ táwọn ìyá wa wọ̀ lánàá àwọ̀tẹ́lẹ̀ aṣọ làgbékọ́ tá a bá lọ́rọ̀ àwọn ìyá wa àgbékọ́ ti di táwọn obìnrin onífìtínà àwọn obìnrin aládàánwò tí wọ́n wọ̀ káàkiri gbogbo tí mùsùlùmí gbọdọ sọ ilé rẹ bẹ́ẹ̀ ni ọmọ rẹ ò gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ àbí àpéjúwe àwọn tánàbí júwe pé yóò wọ̀nà o gbọ́dọ̀ máa wo ìyá kó o wá rí àpéjúwe àwọn júwe pé wọn ò wọ̀nà lára ìyá rẹ̀ nígbà tí ìyá bá serun sórí ka asinamalipti bukti irun orí ìyá wọn ni júwe rèé kó o tètè sọ fún ìyá rẹ kó síra rẹ kó ṣe tauba kó tún kúrò lórí. ìmọ̀mù náà wá wípé lára àtúmọ̀ ni wípé wọn ó kọ́ fà páàtì ara wọn kan wọn fi páàtì ara wọn kan lẹ̀. àwọn kan ní ìtumọ̀ rẹ̀ ni wípé tẹ́lifàṣù tauban wọn ó wọ sọ ṣùgbọ́n aṣọ tí wọ́n wọ̀ yìí ń kọ́ tẹ́kṣìfù bá àbọ̀ ẹ̀yà ni rọ̀kí rọ̀kí yẹsìfò láwùlẹ bàdànì aṣọ tó wọ̀ yẹn aṣọ yẹn ó fẹ̀lẹ́ débi wípé tó ń tí kò wọṣọ ẹ sì máa rí bísíkìn ẹ máa mọ bísíkìn rẹ ṣe rí látinú aṣọ yẹn tó ń tí kò wọṣọ yẹn ẹ máa mọ̀ pé èèyàn pupa ni ẹ mọ òríjínà kọlọ rẹ níbẹ̀ pẹ̀lú pé wọṣọ èwo làwọn èèyàn máa wọ̀ láwùjọ wa nísìnyí. Ànábì mumilatin mọ ìlàtin wọn ni wọn ò mọ rin ìrìn kan wọn ò mọ rin ìrìn tó já sí wípé kò sí bí wọn ó ṣe mọ rìnrìn yẹn tọkùnrin ò ní wò wọn. anabi sallallahu alaihi wasallam anabi ní àwọn ikọ̀ méjèèjì tí mo sọ yìí la yadkhulna al-janna wọn ò ní wà al-janna sallallahu alaihi wasallam anabi ní wọn ò ní ṣe kí ni wọn ò ní wà al-janna wọlé ayé jí lórí ẹ̀hà kódà wọn ní gbòòrò gan òórùn àlìjẹ́nà àlẹ́bìnrin wà ilẹ̀ rí ẹ̀hà òórùn àlìjẹ́nà sì ní látújẹ́dì mímọ̀ sí ọ̀rọ̀ ti kéde àwọn kéde ànábì wa sọ pé ibi wọn fi ibi téèyàn ó wà tí ó fi máa gbóhùn àlìjẹ́nà ànábì júwe bó ṣe kò tó tó ń ti bẹ́ẹ̀ àwọn ò ní gbọ́ ìtumọ̀ ẹni pé ọlọ́run máa gbé wọn tí ìkẹ́ ó mọ̀ pé tí wọ́n bá ń ṣe oúnjẹ tó dùn o ti mọ̀ pé ò lè rí jẹ́ ń bẹ́ àbí ṣùgbọ́n òórùn rẹ̀ lásán sì máa tẹ ọlọ́run ìyún náà ó máa ṣẹlẹ̀ láyé ń bí tẹ́ pé òórùn oúnjẹ tó fáìn tán ń gbọ́ yẹn ó dẹ̀ mọ wà comfortable pẹ̀lú ẹ̀ ọlọ́run wá ní àṣé ìgbádùn ni oúnjẹ tó ò ní rí jẹ ń bẹ̀ ṣùgbọ́n tó tí ẹ pé òórùn rẹ̀ ń dọ́dọ̀ rẹ inú rẹ ó sì máa dùn ọlọ́run wá já mọ̀ pé bó ṣe jẹ́ ìgbádùn láyé òun òun ò ní jẹ́ tí ò ní wà lè jẹ́ nínú àwọn ọkọ̀ yìí kódà àwọn ò ní gbòòrùn àlùjẹ́ náà tó ń ti bí mọ̀sáfà ṣe pọ̀ tó láàrin ọlọ́run ní káwọn obìnrin ọ̀ṣọ́ wọn kí wọ́n mójútó fi yapa Allah subhanahu wa ta'ala irun obìnrin nínú ṣẹ̀ríà tọ́lọ́run fi rán ni wọn obìnrin èèwọ̀ ni kóbìnrin ó gẹ̀rí nínú Islam obìnrin yìí gẹ̀rí ìyàwó rẹ̀ gẹ̀rí ọmọ àǹtí rẹ àbúrò rẹ obìnrin ìyá rẹ ò geri gẹrí àfi kó o haram èèwọ̀ nínú ṣẹ̀rí àtọ́nà fún alẹ́ Muhammad sallam kóbìnrin gẹrí ilà àlẹ́hà láti tọ̀rọ̀ rà àyàfi kó já sí wípé yọ̀rú rí pè lọ síbi pé ah ó ní láti gẹrí ọlọ́run mọ́jẹ ká ṣe àwọn kan bẹ̀ wọ́n sọ pé kéèyàn lọ gẹ orí kéèyàn gẹ ìmí sì ń bẹ wọn ò ní rẹkọmẹ́ndì ẹ̀ wọ́n ń pe orí kan ní orí túlù ọlọ́run dákun mọ́jì ó ṣe ọta wa torí kò sí irú ọ̀tá tó lè wọ̀ láàrin ìwọ àtẹlẹ́yìn torí túlù bá ń ṣe ọ̀tá rẹ̀ ó bá sunkún irú ọ̀tá tí ọba àríkó wà láàrin ìwọ àti ẹ̀ òun náà olóyìnbó pè ní migraine mo ti pè é migraine torí orí túlu tó bá ń fọ́ ọ̀tá rẹ̀ ọ́ bọ́tà rẹ̀ sọ̀kọ́ orí tí ó mọ̀ fọ́yàn téèyàn ó rò wípé tí wọ́n bá gé orí nǹkó òun ó lálàáfíà <laughs> so irú eléyìí ò ní sìn ẹni tó rí ń fọ́ gẹ́gẹ́ nítorí pé ẹ bá ń fa orí ẹ bá torí pé yóò mọ̀ rò pé irun yẹn gẹ́gẹ́ lẹ́rù tó ń rù torí fi ń fọ́ òun sọ̀hálà dọ̀rúrọ̀ lè wà tí ò bá jẹ́ pé dọ̀rúrí obìnrin yìí fárí ọlọ́run ní pé ọ̀ṣọ́ wọn ò ní kí wọ́n remove ẹ̀ ó ní kí wọ́n ó kọ́ mọ́ fi hàn ní arọ ọ̀ṣọ́ obìnrin ni orí ẹ̀ nínú tóbìnrin nínú tọkùnrin máa cherish lára obìnrin irun bẹ́ẹ̀ ìdí sì nìyẹn tọ́lọ́wọ́ bá fi ṣe léèwọ̀ fún àwọn obìnrin pé wọn ò gbọ́dọ̀ so mọ́ irun orí wọn nítorí wípé ó ń bẹnu àwọn kò jẹ́ pé irun yẹn gẹ́gẹ́ làwọn ọmọ láìkì wọ́n láìkì obìnrin tí wọ́n bá pọ̀ lórí ẹ̀ tí wọ́n mọ̀ fi ṣeré ó sì ní ọwá lọ gbé artificial irun ògbé e sórí inú tẹ́lẹ̀yìn tí wàá dùn bó ti wàá rí ọ rìsíìtì wà ń bẹ́ẹ̀ ó wá fi ọwọ́ ní tó bá tó kí à ṣé pé kìí fi ẹsẹ̀ orí rẹ̀ rè so ọlọ́wọ́n bò fẹ́ ká ta ọjà ọjà kílẹ̀ pé ọjà bàṣà because ọjà tí ò rí nìyẹn ní láìkì nìyẹn ó dẹ̀ ti rí orí ọdún ìgbà àmọ̀ṣàlá sísà yẹn irun ẹ̀ e ló dá mi lọ́rùn kò ní mọ̀ pé ò nírun lórí ọlọ́run ní nínú ibi tẹ́ ẹ̀ gbọ́dọ̀ deceive àwọn èèyàn irun orí yín ẹ fílẹ̀ bọ́lá ọba ṣe dá yín ẹni tó náà ní ìkọjá àlà ni ìkọjá àlà ni máa yọná ìkọjá àlà òun ni máa di sùkú sórí kóbìnrin mùsùlùmí wá wọ̀ jáàbù kórí ọwá nàró bí ìgbà tó egun gbòòrè sórí ó ti jọ ìròyìn tá nàbì sọ wípé sallallahu alaihi àwọn obìnrin kan ń bọ̀ níkan ayé tó já sí wípé ànábì ní rùhùsù ọ̀nà orí wọn ka asnamati libukti á dà gẹ́gẹ́ bí ike eléyìí tí wọ́n wà lẹ́yìn ràkúnmí ànábì ní òun ò ní wà lè jẹ́ náà ọlọ́wọ́n bá ní wala yubudina zinata unna ẹ̀yin obìnrin ẹ̀ gbọ́dọ̀ ṣàfihàn sọ yín tafsir àwọn àfáẹ̀sìn níbi wàlá yubudina zinata unna òun ni wípé alimami ibn Kathir ó nítumọ̀ ni pé tẹ́dàrú bizinatiha aidan ó ní ó lè mọ ṣàfihàn sí wọ̀sọ́ rẹ̀ sáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ìmì ò tí ì fẹ́ lọ síbẹ̀ yẹn wala yubdina zinata unna ọlọ́run bá ní pé wọn gbọ́dọ̀ ṣàfihàn ọ̀ṣọ́ wọn wọn gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ wọn hàn mo fẹ́ wo ọ̀rọ̀ Ibn Kathir lórí wípé wala yubdina zinata unna Ibn Kathir ní wípé àwọn tí wọ́n mọ̀ fi ọ̀ṣọ́ wọn hàn ọlọ́run wá kà wọ́n ó kà wọ́n kalẹ̀ nílà àdìgbòwò láti ìlà ọkọ obìnrin ó lẹ́tọ̀ọ́ láti rí ọ̀ṣọ́ ìyàwó rẹ̀ ṣùgbọ́n ẹwu táwọn obìnrin dẹ̀ láwùjọ wa àwọn tí wọ́n gẹ̀ẹ́tì ráìtì àwọn obìnrin lárúbáwá àtàwọn obìnrin haúsá tí wọ́n bá fi ní information púpọ̀ àwọn ti fẹ́ẹ̀ dé nígbà náà ó wà á ṣẹ̀ṣẹ̀ múra ẹnu ẹni ó lẹ́rù ní bọ̀ yìí ṣùgbọ́n ìbàjẹ́ ara ti wá aṣọ tí ò tọ́ aṣọ tí ò ṣe é rí ni làwọn obìnrin wa kó sínú ilé bí wọ́n bá wá ń jáde tó bá di pé wọ́n wá ń jáde lọ nígbà náà ńkọ́ wọ́n ó wàá ró àbí Yorùbá wọ́n rò dúdú wọ́n á kàn wọ́n rò dẹ́dẹ́ ó kàn dúdú lóbìnrin ó wà bẹ̀rẹ̀ sí mọ́ ẹgbọ́n ta ní sọ̀sọ̀ fún ọlọ́ni wọlá yubudi wọlá àtúbudi iná wọn ò gbọ́dọ̀ ṣàfihàn ọ̀ṣọ́ wọn wọlá yubudi iná zinata una ilà mọ̀ tó ha ọ̀bí ni ha àfi léyìí tó bá hàn nínú àwọn ọ̀ṣọ́ yẹn nínú àwọn àfẹ́sìn ara ẹni tó tú sí ilámọ́bọ̀ àrùn mi ní ààyè àwọn kan tú sí ojú àtọwọ́ àwọn kan tú sí ojú àtọwọ́ àwọn tó tú sí ojú àtọwọ́ yìí àwọn wọ̀nyí ni wọ́n sọ wípé obìnrin ńkọ́ ó lè bọ́ bojú rẹ̀ àtọwọ́ rẹ̀ ọ̀kan fẹ́ yìí wọ́n ní méjèèjì yẹn ní ilámọ́bọ̀ mi al-ikhtilafu fihi yàní qadim ọ̀rọ̀ tó ti pẹ́ ni sọ̀rọ̀ yẹn ni kóbìnrin ó bojú àbí kì í sọ̀rọ̀ yẹn torí ẹ̀ ara arú ọ̀rọ̀ táwọn kan gbára lé òun náà ni pé àwọn kan ṣe tẹ̀fsìrì ilámọ́dù àròmí ní ha wọ́n ṣe tẹ̀fsìrì rẹ̀ sí alùwájú wẹ́lkàfẹ́yìn ojú àtọwọ́ a sì ráwọn tó sọ wípé ilámọ́dọ̀ àròmíníyá nǹkan kò gbọ́dọ̀ yọ́lẹ̀ láàrẹ̀ ilámọ́dọ̀ àròmíníyá tó náà bá sọ yẹn káwọn òbí ó payọ̀ náà wà. àyàfi tó jẹ́ wípé kò lè má hàn láyé ọ̀sán tíbi tí wọ́n gbé sí yóò hàn nínú ọ̀sán tó rí báyẹn mo sọ lánàá mo ní àìsàn kì í tó bẹ̀rẹ̀ gbé ààrẹ mo yẹ gbé sábẹ́ aṣọ ìta náà ń gbé sí wọ́n mọ̀ ń gbé sọ́wọ́n ni àbí bàtà tó wọ̀ náà lè jẹ́ ọ̀ṣọ́ kò sí bá a ṣe wọ bàtà bóun ó ṣe bò ṣùgbọ́n gbogbo tó bá ti yẹ ní gbogbo eléyìí pátápátá àrínú àwọn fúnni tó sì lọ pé ilá mọ́bọ̀ àárọ̀ mi ni a pé bóyá nígbà tí ń lọ tí ń lọ bó ṣe lọ báyìí bó ṣe gbèsè báyìí jẹ̀lúbáàbò rẹ̀ ó kàn rọra sí akànrí léèsì tó wọ̀ nísàlẹ̀ àbí stọ́ọ̀kì tó wà nísàlẹ̀ akànrí wọ́n ní ìtumọ̀ ilá mọ́bọ̀ àárọ̀ mi ni a pé ilá máa ń rọrùn mi nìyà ọlọ́run wa tún sọ pé wàlíyà dùrìbùnà bí kòmórè hinna aláàjòyò bí hinna gbogbo tóbìnrin bá kó sí pátápátá tó ń sọ pé òun sábòrí orí nìkan kọ kìí ọlọ́run sọ pé wàlíyà dùrìbùnà bírù sí hinna kò sọ pé orí wọn ni kí wọn bò àlùjòyò nǹkan méjì làwọn afáàtú jòyò bò sí wọ́n tún sí igbá àyà obìnrin náà àti ìbàdí rẹ̀ wọ́n ní ajẹ́ pé khimar yóò bo àyà yóò sì bo ẹ̀yìn tí wọ́n sọ pé ẹ̀yìn ibi ìdí ni wọ́n gbà lérò gbogbo tóbìnrin bá fi lérí pátápátá tí ò bá ti kọ́fà àyà àtẹ̀yìn láyò sàmà khimar wọn kì í pè ní khimar ẹ gbọ́ ẹ kíyè sáwọn ọmọ yín obìnrin ẹjẹ́ ó tètè mọ́ wọn lára gbogbo èyí tó máa ń wọ̀ tí máa ń débí yìí ṣùgbọ́n ọ̀dùnkọ́ ni kódà kò ló kọ gan bẹ́ẹ̀ ni ẹ lè pè ní jáàbù ẹ lè pè ní kéèpù ọba pè ní kéèpù sí àpé ìbò ní kéèpù àbí ṣùgbọ́n tẹ́ ẹ bá ní kìmọ́rù kéèpù ò gbé because ntí kéèpù kọ́fà ntí kìmọ́rù kọ́fà kéèpù kọ́fà rẹ̀. gbogbo ọ̀làjú dìndìnrín tó kálukú lọ́ọ́ mú yẹn wá fẹ́ fi ẹ̀sìn jọ ti àwọn páàdì tí àwọn páàdì àwọn ọmọdá àwọn ọmọdá òun ní kéèpù àwọn ló ní kéèpù àti wọn ní kéèpù khimaru ní tàwa mùsùlùmí sífà ìròyìn khimaru dẹni pé yóò bo àyà obìnrin yóò sì bo ìbàdí ẹ̀ tí ò bá sì bòbàdí tí ò bo àyà la yusamma khimara. wọn kì í torí ẹ̀ lẹ́sìn mọ́ ọlọ́ni wàlíyẹ diribuna bí kùmúrì hìnà aláàjò yóò bì hìnà kí wọ́n daṣọ wọn gbàgẹ̀rẹ̀ kí wọn dàbọ̀lẹ̀ kó àyà wọn kó bo bàdí wọn. nígbà tó lọ bá ní kẹ́ ẹ àyà ẹ bàdí níbo ló lára kó lára obìnrin. Wala yubudina zinata una kama si àfihàn ọ̀ṣọ́ wọn pẹ́ni kankan ìlà àyàfi àwọn oníwọ̀n sọ pé gbogbo àwọn tọ́lọ́wọ́ bá kà níbi àyà yìí pátápátá àwọn ló já sí pé ẹ lọ wò wọ́n dáadáa wọn ò àwọn àtòbìnrin wọn lè fẹ́ obìnrin àwọn gbogbo àwọn tọ́lọ́wọ́ bá kà níbi àyà yìí àwọn tó já sí pé wọn ò ní lè fẹ́ obìnrin láíláí torí pé àìlè fẹ́ra ẹni nínú sharia islam ọ̀nà méjì náà pín sí taharimu muakatan wa taharimu taharimu muakatun wa taharimu muabadi ìjẹ́ èèwọ̀ pé èèwọ̀ ni ìwọ àti lágbájá ẹ̀ fẹ́ra yín ọ̀nà méjì ló pín sí ìmí lè jẹ́ for a while ìmí lè jẹ́ for life tàrímùn mu'aqqat òun náà ni àìlèfẹ́ra ẹni for a while irú ẹ̀ ni kéèyàn fẹ́ obìnrin obìnrin yẹn wà lọ́dọ̀ èèyàn àmọ́ ọlọ́run ò jẹ́ kẹ́mi rẹ̀ ó jágùn nú ẹ̀dẹ̀ yẹn ẹ̀mí rẹ̀ wá jágùn ó wá kú tán èèyàn wá fẹ́ àbúrò rẹ̀ sẹ́ẹ̀rì ìgbà tí ẹ̀gbọ́n rẹ̀ ń jẹ́ ìyàwó lẹ́ẹ̀dẹ̀ yẹn àbúrò rẹ̀ èèwọ̀ ni and that is why tábúrò yẹn náà bá jẹ́lẹ̀ àkódà tí ò tí ì má rí ẹ̀ nílé rójú rẹ̀ yóò mọ̀ bójú fún yín torí pé ẹni tẹ́ ẹ lè létà fẹ́ ni ọlọ́run wa fẹ́ kó já sí wípé ńgbà tẹ́ ẹ lè fẹ́ kẹ́ ẹ wá máa rí pẹ́pẹ́ rí tẹ̀ ń wá rí yẹn lẹ́fì á rẹ̀ lẹ́sẹ̀ pé jẹun kọ́ ilé yìí jẹun tẹ́lẹ̀ ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ so tahrimu pé ẹ̀ lè fẹ́yàwó àbúrò yín tahrimu mọ́ akọ̀tàn fọ ìwà ẹ̀ fúngbà díẹ̀ ni àsìkò tó wà fún náà ni pé lásìkò tíyàwó yín bá sì wà lọ́dọ̀ yín ẹ̀ ní lè fẹ́ àbúrò rẹ̀ ṣùgbọ́n téèyàn bá pàdánù ìyàwó yẹn ìyẹn wá lè fẹ́ àbúrò ìyàwó yẹn téèyàn bá sì kọ́ náà tó pé èèyàn kọra wọn ìyẹn lè fẹ́ àbúrò rẹ̀ ṣẹ̀ríà ò àwọn tọ́lọ̀ ń kà nínú àyà yìí àwọn tó yẹ pé obìnrin wọn ò lè jọ fẹ́ra wọn láíláíláíláí tó wọn ọlọ́ni pé wọn gbọ́dọ̀ fúri àwọn tí wọn kò wọn gbọ́dọ̀ ṣàfihàn ọ̀ṣọ́ wọn ìlà àlebọ̀ owó láti ìnà àyàfi pé àwọn ọkọ wọn nìkan wọn lè rí wọn kọ́kọ́ wulẹ̀ ti fọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so kí ni ó máa mọ dọ́jì ọ̀ṣọ́ rẹ fọkọ rẹ sí naam áó àbáyé ìlà torí kí bàbá rẹ̀ láíláíláíláí òun ò lè fẹ́ra wọn therefore kí ló ń wá ìdí ọ̀sọ́ rẹ̀ fún bàbá rẹ̀ ọlọ́mọ sí wa ní bàbá olórí ibú ìdájọ́ ṣẹ̀ríà ẹ̀rí pé àwọn tó lè rí obìnrin níbi ọ̀sọ́ rẹ̀ òun lọ́wọ́ bá ń ka ibẹ̀ náà a tún mọ̀ pé àwọn tó yẹ pé wọn lè fẹ́ obìnrin wọn lè jọ fẹ́ra wọn láíláí gbogbo àwọn tó bá yẹ pé wọn lè fẹ́ra wọn láéláé wọn gbọdọ̀ lájọṣepọ̀ tí wọ́n bá fi lájọṣepọ̀ nínú ṣẹ̀ríà alimout. anybody tó bá jẹ́ pé àìlèfẹ́ obìnrin tó ń bẹ láàrin òun àtobìnrin yẹn tàhárí mọ́mọ́ abadi àìlèfẹ́ra àti láéláé ni wọn ò gbọdọ̀ jọ ṣe sí náà o. àwa gbọ́ pé ọmọ ń bá bàbá rẹ̀ sùn bàbá ń bọ́mọ sùn irú bàbá yẹn yóò tàlù ṣẹra tó bá pé ní òfin ẹ̀sìn tán ti ń lò ìjọba ẹ̀sìn ni irú bàbá yẹn kọ́ yóò tàlù kò ní gbáyé ọlọ́wọ́ bá ní wala yubdina zinata una illa li inna aw abayi inna aw abayi bu'ulati inna bàbá ọkọ rẹ mọ́ dàrú o bàbá tó bí ọkọ rẹ gangan torí àbúrò ọkọ rẹ̀ ká èyí bàbá ọkọ mi ní wọ́n dàrú yorùbá ọkọ bàbá ọkọ náà ni àbúrò ọkọ bàbá ọkọ náà ni níjọ́ tà nàbí sì ń dá wọn sàábà lẹ́kọ̀ọ́ wípé la yakhluwanna rajulun ma'a ati illa wa thalithuhuma ash-shaytan ànábì ni ẹ̀ ní rọ́kùnrin kan àtòbìnrin kan kí jọ wà ń bìkan ànábì ni ẹ lọ dáadáa ṣàìtàn ni ó àwọn sọ̀rọ̀ wa béèrè lọ́wọ́ àlebọ̀ Muhammad sallallahu alayhi wa sallam afọ̀rọ̀ aital amuwa anabi ni àbúrò abẹ́jọ kọ́ńkọ́ anabi alhamu ọkọ tó wà níbi àyà yìí àbúrò ọkọ rẹ tó ń pè bàbá ọkọ rẹ o ọkọ rẹ tó ń pè ní ọkọ rẹ tó bí ọkọ rẹ sáyé òun náà bá ń sọ níbi àyà yìí yàtọ̀ sáwọn yòókù tẹ máa ń pè ní bàbá ọkọ ọlọ́ni bàbá ọkọ rẹ kò lè rí ọ mo mọ àwọn ilé kan jẹ́ pé ilé àfáà ni tó yẹ pé wọ́n ń fi àìmọ̀ kan nínú àwọn ọ̀nà táwọn èèyàn fi máa ń ṣe tààtìl sí àyà ọlọ́run bàbá subhanahu wa ta'ala ṣe mọ̀ pé ìmọ̀fẹ́ kọ́lọ́n kọ́dà kan jọ kó mọ́ fi dà wá láàmú gbogbo ẹni tó bá jẹ́ ọmọ nílé ẹ̀kọ́ kó sàmì àdúrà yẹn dáadáa ọlọ́run kó mọ́ fi mọ̀ dà wá láàmú àwọn kan wà ìmọ̀ ń dààmú wa ara pé ìmọ̀ ń dààmú èèyàn òun ni kéèyàn sọ wípé ọ̀rọ̀ táà nẹ́bí sọ lọ́la àṣàlámù sọ wípé ábí wa náà fún ẹni tó wá béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam bàbá mi àti bàbá rẹ̀ iná wọn jọ wa ànábì sọ bá fún un ìwọ wá bọ́bẹ̀ ó ní bàbá máa ń nítumọ̀ tó pọ̀ bàbá máa ṣe kí ni wọ́n nítumọ̀ tó pọ̀ torí pé ẹ̀gbọ́n bàbá ẹni bàbá ẹni náà àkọ́bí bàbá ẹni tó bá tó níbi sọ́mọ̀ pé ń bọ̀ dání ẹ̀gbọ́n ni àkọ́bí bàbá yín tẹ́ pé àkọ́bí tí ẹ̀ gan ó ju àkọ́bí bàmọ́ tí ń gan lọ ẹ̀gbọ́n bàbá ilé ọ̀pọ̀ sí wa àkọ́bí bàbá yín sẹ́ àkọ́bí rẹ̀ gan ju màmá yín lọ àìsí irú eléyìí gbọ̀dá lọ́mọ pé báwo kan tí nǹkan bá nítumọ̀ méjì a pè lórí mánẹ̀lẹ̀ akọrọ̀b ìtumọ̀ èyí tó súnmọ́ yẹn orí ẹ̀ ládùúró sí títí tá a fi rí ẹ̀rí tí ó sọ fún wa wípé kìí ṣe ìtumọ̀ èyí tó súnmọ́ yìí lálò èyí tó jìnà ni gbólóhùn tá ànábì sọ yẹn wọ́n wá sọ wípé kìí ṣe bàbá ànábì tá a wá lọ jẹ́ nínú àtọ́jẹ́ bàbá ànábì o wà lè sọ fún wa pé torí pé kìí ṣe ẹ̀rí ló fi sọ. So because tó bá pẹ́ẹ́rì ló fẹ́ fi sọ nǹkan tó ń sọ yẹn ẹ̀rí yẹn gbọ́dọ̀ sọ fún wa pé àbú tọ́líbù lànàbì ń rí báàsì ó dẹ̀ sọ fún wa pé àbú jáàlì lànàbì ń rí báàsì tó wá sọ fún wa pé àbú jáàlì lànàbì ń rí báàsì sọlá àlùfọlá àbú jáàlì sẹ́mi àbú jáàlì ìbò ní tàbátì àdá àbú jáàlì ní tàbátì bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n bàbá ànábì lòun náà tó o bá fẹ́ sọ fún wa pé wà ẹ̀rí tó ẹ̀rí ó mọ ẹ̀rí wa pé gbólóhùn tá ànábì sọ pé àbí wa àbúká fìlà ẹ̀rí tó wá pé àbí tá ànábì sọ yẹn kì í ṣe Abdullah tó jẹ́ bàbá ànábì lànábì ló sọ ẹ̀rí tí ó sọ fún wa pé Abu Tọ́lìbù ni àbí Abu Jahali ni ẹ̀rí yẹn gbọ́dọ̀ clear tàbá tí àdáwò tó lẹ́rìí bẹ́ẹ̀ ni torí pé tó bá ní tàbá tí àdá pé torí pé ẹ̀gbọ́n bàbá ànábì kan lẹ́tí wà dẹ́ẹ̀dẹ́lẹ̀ tọ́lọ́run ti clear pé yóò wọ̀ náà àbí sayesla náírà dáadáa àbí ṣé àbútọ́líbù sálìjẹ́ náà ló wọ́wọ́ ẹ̀rí wo ló sọ fún wa wípé a ti mọ̀ pé abúláhàbì yóò wọ̀ náà àbí abújáàlì yóò wọ̀ náà àdìsí fi rinlẹ̀ pé àbútọ́líbù wọ̀ náà àdìsí fi rinlẹ̀ ayé alukuran sọ pé àbújálì yóò wọ̀ náà bí ó bá tiẹ̀ ti wà ń bẹ̀ tiẹ̀ báyìí àbí kó o tó lè sọ fún àwọn pé gbọ́dọ̀ tá ànábì sọ yẹn ẹnìkan náà méjèèjì yìí ló bá wí o gbọ́dọ̀ ẹ̀rí láàfin mú so nínú ẹ̀ náà aráwọn obìnrin tó yẹ pé ẹlẹ́yà ni wọ́n ní tí wọ́n gbé sí wọn lórí ni wípé àbúrò ọkọ yín bàbá ọkọ yín náà ni ẹ̀gbọ́n ọkọ yín bàbá ọkọ yín náà ni òsùn tó ní wọ́n mọ̀ rí wọ́n mọ̀ rí ilé tí mò ń sọ tí mo ti ṣẹlẹ̀ ilé ìmọ̀ nípa kódà ọkọ ẹlẹ́hàá tí òun ò wò kí àkíní yóò nọ́mà níbi táwọn ti ń gbọ́ wá sí tàwọn ọkọ rẹ̀ gan kẹ́kọ̀ọ́ ní Saudi ni àwọn ìyá kọ́ àwọn ìyàwó ẹ̀gbọ́n àtàbúrò gbogbo wọn wá dójú sọ wọn nìkan ó padà kó lé ọkọ yẹn ó padà kú ní ẹ̀pà ọlọ́run ni ao àbá ìbò owó láti yìí náà kì í ṣe bá bọ ọkọ lọ́dọ̀ yorùbá ọ̀sẹ̀ náà kì í bá bọ ọkọ lọ́dọ̀ yorùbá ó gùn gan kódà ẹni tí ò bá ọkọ rẹ̀ tán gan ṣùgbọ́n tí ọba alágbolé gẹ́gẹ́ bíi bàbá lẹ́kànnú agbolé ni bàbá ọkọ náà ló tó pè kò sì bọ́kọ rẹ̀ tán àkíkọ̀tà kò kìí sí a a ó àbá ìbùwú láti yín náà tọ́nà sọ kò ta tápòrò dé ọ̀dọ̀ àwọn bàbá ọkọ èyí tí Yorùbá máa ń sọ yẹn. bàbá ọkọ níbi bàbá kankan kódà ẹ̀gbọ́n bàbá ọkọ rẹ̀ gan kò lè rí ìyàwó rẹ̀. tòun tí mo jẹ́ pé àlẹ́ amú ìmọ̀sí láti lè àbí ó láàlà àlẹ́ amú ìmọ̀sí láti lè àbí ẹ̀gbọ́n bàbá ọkọ ẹni àbí ẹ̀gbọ́n ẹni ẹ̀gbọ́n bàbá ẹni bàbá ẹni ni kìí ṣe níbi ìyàwó rẹ o ṣe níbi ìyàwó rẹ o because ẹ̀gbọ́n bàbá yín ìyàwó yín sára mú fún o tọkùnrin kan bá kú nísìn ẹ̀gbọ́n bàbá rẹ lè fẹ́yàwó ẹ̀ bàbá rẹ̀ ló ní bẹ́ẹ̀ torí ẹ̀ o lè síjú fún bàbá ọkọ rẹ̀ o lè síjú fún ẹ̀gbọ́n bàbá ọkọ rẹ̀ táwọn ẹgbẹ́ sọ pé àlẹ́ àmú bìmọ́nsù láti lè hapi àbí àlẹ́ kọ́ látù bìmọ́nsù láti lè omi mẹ́mbàbìlì ẹ̀sán lábala ṣíṣe dáadáa sí wọn tí ò bá sí bàbá yín mọ́ ẹ̀gbọ́n bàbá yín tó ṣẹ́kù lẹ́ẹ̀fì sí bàbá ẹ̀ mọ̀ ṣe dáadáa sí wọn kìí ṣe pé tó máa fẹ́ pín ogún yín nítorí kí bàbá yín ó gbà ẹ̀gbọ́n bàbá yín wà fún bàbá yín ò lè sún wá sípò bàbá ẹ̀gbọ́n bàbá yín ò lè sún wá sípò bàbá tó bá fi o nítorí èèyàn bá rí abala ṣe dá àbọ̀ míyàn tí òun wà náà sí láti lòun kò yá lè sí adákẹ́ sí ayé òun lè ṣe sí. Ẹ̀rọ mi sọ nìyẹn. Èdè bí fẹ́ pín ogún wọn wá lọ mú wa pé lágbà ọgbà ìyàwó gbà wò lọ. ọlọ́run ọba ní nínú àwọn tó pè ní bùkátà sí kókó fún ọgbọ́n ọkọ rẹ̀ wà àbùdá ìyínà ọmọ rẹ̀ bí ní ààrẹ. ibi tóbìnrin fẹ́ dàgbà dé àbí tọmọ fẹ́ dé sáà lè rà mọ́ lè dàgbà ọmọ tẹ bá bí èlé máa bójú fún ọmọ tẹ wọlé sáré bójú abẹ́rẹ́ máa sọ lẹ́tẹ̀ sára àwọn ọ̀sán tí mo ṣe pọ̀ mi ọmọ yóò má rí ọmọ yín ò sí ẹ̀ńtẹ́ mọ̀fọ̀sọ́ pa fún. àwọn àbúná ìbòwò láti èèyàn àwọn ọmọ ọkọ yín ọmọ ọkọ obìnrin ó lè bójú fọmọ ọkọ rẹ̀ tó ti kó sí dàgbà tó yìí ní ìsìn tí bá mi bá ń bẹ láyé tó bá fẹ́ yàwó kékeré àbí kódà yìí bá jù lọ nàám mi ò kò sí nǹkan kan yìí mọ́ mi nù ẹ̀rọ̀kẹ́ ẹnìkan sọ lánàá ó ní tí bàbá yẹn bá lọ fẹ́ skúlmẹ̀tì yẹn skúlmẹ̀tì yẹn tó wá yàn wálé tó jóbìn bàbá yẹn bá yà kí ìwọ́n ti ọmọ bo ní ọ ọmọ bíbá yìí ni kí ló kọ bàbá rẹ júwe léyìn bàbá bá gbéra sèké ọmọ yín báyìí báyìí báyìí báyìí owó mi mo fẹ́ fẹ́ wọ́n bá sì yọ̀ǹda fún kílásímẹ́ẹ̀tì rẹ ìyá rẹ nù lódì ìyá rẹ nù yes because ipò tó o bá gbé ìyá rẹ sí lọ́dọ̀ bàbá rẹ ló gbé sí gbàgbé pò jùlọ gbàgbé pé ẹjọ́ ah, classmate yìí kẹta àjọ mọ̀ sí ẹjọ́ sí ìyá rẹ mọ̀ bá yẹtọ̀ elétọ̀ balẹ̀ elétọ̀ balẹ̀ bá ìyá rẹ ṣe mọ̀ bá yàwó bàbá rẹ ṣe o so inú tí ò kọ̀rẹ́ẹ̀tì rárá òun ni ká máa gbọ́ wípé ọmọ kan ó nà ìyàwó bàbẹ́ ẹ sọ fún pé ó nà yẹ ọmọ tó bá níyàwó bàbá rẹ̀ ta ló ìyá rẹ̀ ló wà á máa ń gbọ́ pé ọmọ fọ́yàwó bàbá ẹ̀ létí a kò sí ládàbí bẹ́ẹ̀ kò sí ládàbí bẹ́ẹ̀ ọlọ́run kò ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ so ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pé nínú àwọn tó yẹ pé wọ́n lè rí obìnrin àwọn ọmọ ọkọ wọn aw abna'u bu'ulati inna aw ikhwani inna àwọn tí wọ́n jọ bí àwọn àtàwọn ọkọ wọn náà nítorí ẹ lọ gbogbo àwọn táwọn sọ láíláí wọn lè fẹ́ra tẹ́ bá jóbìnrin nísìn òkè sóbìnrin nìkejì yín obìnrin nìkejì yín sẹpẹ a torí pé ẹka jọ jẹ tau amu tẹ jẹ twins ni àbí tó bá jẹ pé bí yín lera yín ni òun náà kọ́kọ́ bí ni àbẹ́yìn náà kọ́kọ́ bí ni sí ẹ lè fẹ́ra yín láíláí torí pé a kù lẹjọ jẹ ẹ lè fẹ́ra yín ọmọ tó ń bá bí ẹ̀yin náà lè fẹ́ ọmọ tó ń bá bí ọmọ rẹ̀ obìnrin ẹ lè fẹ́ ẹ lè fẹ́ ọmọ táyìn náà bá bí òun náà lè fẹ́ a sọ̀rọ̀ èjì o àti èjì náà ti á ẹgbàgbé èjì so ọlọ́run ní pé àwọn ìkọ̀wá àwọn ni ìnà àwọn bá ní ìkọ̀wá ni ìnà àwọn ọmọ yìí nìsín wọn lè fẹ́ sísà yín àwọn bá ní àkọ́wá ti ìnà àwọn nìsa ìnà nínú àwọn tí wọ́n lè rí ni pé àwọn obìnrin mo sọ̀rọ̀ díẹ̀ nípa tàwọn obìnrin lánàá ìpè bá ní àwọn nìsa ìnà wọ́n ní nínú tí àwọn àfáà sọ annisáwò adùlkitab aliyahudiyya wa nasraniyya la taqbalani lil muslimati wala tẹ́ndùrú wala tẹ́ndùrú ní ilẹ̀ ha wọ́n ní obìnrin tí èsì mùsùlùmí kò sí nínú àwọn tí wọ́n sọ yìí wọ́n ní àwọn nìsáyì yìí náà tọ́nà ọba ń ni obìnrin tí èé bá ṣe mùsùlùmí obìnrin ẹlẹ́hà mùsùlùmí ò gbọdọ̀ síra nínú tí ẹ rí ọlọ́wọ́ alásọ̀rọ̀ ẹ̀rẹ́sìn dáadáa nínú táwọn obìnrin lákàtún tí ò dẹ̀ jẹ́ òfin tí ò jẹ́ kò ń ṣe ẹ̀tọ́ wọn òun ni káwọn obìnrin gbà pé ọ̀rẹ́ àwọn ń ṣe àwọn bẹ̀ wọ́n wà débẹ̀ wọ́n wà kọjá ìlú àbúlé èmi yóò lẹ́tọ̀ọ́. I love you. pé ń kíbẹ̀. wàá ó jẹ́ nígbà bẹ́ẹ̀ wá lùzàrà nínú ilé orílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ní èyíkéyìí obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ ó ti fa gbogbo ọlọ́run bẹ́ẹ̀ mélòó ọkùnrin ló náà lábala ẹ̀dẹ̀gbẹ́ gbọ́ kálukú wa àwọn ọ̀pẹ́lẹ́ láti rẹ́sìn ṣe o àwọn aláà assist wọn láti rẹ́sìn ṣe o ẹ̀rọ̀pá nàbí ti jẹ́ pé wá pé làákà ìwọ̀n kọ́ kò pé ẹ̀sìn wọn náà kọ́ kò pé wọ́n ní ìdíwà níbi ẹ̀sìn wọn ṣùgbọ́n àwa máa ń jẹ́ a ń support wọn níbi ayé wọn àti ń support wọn bí ẹ̀sìn wọn ọ̀pọ̀lọpọ̀ ni òkè ní nǹkan tẹ́ bá ti rí aṣọ síyàwó yín wọ̀ sọmọ lọ́rùn ẹ ti mọ̀ pé kò mọ tó tọ́ because n tó bá fi n téèyàn sáà jẹ èèyàn náà sàní fi lọ̀yàn aṣọ tí wọ́n gan mọ̀ wípé kò bá ìlànà tọ́lọ́wọ́n bá mu kí wọ́n gangan wọ̀ ó sì gbọ́dọ̀ wọ́ sọmọ rẹ lọ́rùn ọwọ́ àtijọ́ mọ̀ tó pé ó ti gbẹnu lé bàlágà ọkọ náà sì ń wòran nínú àṣìṣe tó gbajúmọ̀ láwùjọ wa lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn ọkọ náà dákẹ́ lórí ẹ̀ àbìkítà pé bó làwọn obìnrin wa bó ni wọ́n ṣe ń rán jẹ̀lìbáàbù wọn bó ni wọ́n ṣe ń wọ̀ ọ́ àsan kí wọ́n sá ti bojú àti rò pé gbogbo ẹ̀ ti pé rárá o títí tí mo fi ṣe nà sí àfọwọ́ pé kódà ẹja ẹja ẹja ṣe tẹ̀kífì fún fáwọn ẹ ẹ ká ká padà díẹ̀ sẹ́yìn torí pé níjò ní adó lórí pé láà gbogbo tóbìnrin ó bá wọ̀ ní jelbabu khimar yani aswad kò gbọdọ̀ jẹ́ kọ́lọ̀ mi ìdájọ́ black ṣùgbọ́n nígbà tó yẹ pé nadúrú ma asunna haifu darot kàmàkọ́lá alimọ́mọ́ al-Awza'i alayhi rahmatullah ibi sunna báyìí láàyè sí nígbà tá a sì wá rẹ́rìí wípé wọ́n lè wọ brown wọ́n lè wọ aṣe wọ́n lè wọ blue kí n la tó sọ̀yàn sí báyìí tó bá bẹ̀rẹ̀ àtàtà three multicolor combination blue ash black sọ́nà la fẹ́ sìn àti ìlú àwọn ìwọ̀rọ̀ sórí ẹ̀yà àgbà tán kí ni wọ́n tún ní ká fi aṣọ ká fi bọ̀ sọ́ sọ gẹ́gẹ́ fúnra rẹ̀ àti sọ́dọ̀ tán. a sì mọ̀ pé kọ́nà wọn daṣẹ́ wa mọ́ta àwọn ẹni rí tí rádà àdá táwọn ẹni rí ṣe rèé ṣé wọ̀ kú wọ̀ táwọn ìyàwó àwọn sàábé wọ̀ nìyẹn ìyàwó àwọn ìyàwó ànẹ́bí tí wọ́n ṣe máa ń wọ̀ nù àwọn ìyàwó àwọn sàábà àwọn ìyàwó àwọn ànsọ́ ọ̀pá àkàntì ẹ̀ rí pé àdéhìsí sọ́pọ́ọ̀tì kan wọ brown kan wọ ash kan wọ blue abẹ́wà obìnrin ni kí wọ́n gbà tán wọ́n ti gbà tó di nìkan bọ̀ ash jẹ̀lbáàbù àbí kìmọ́rù hash bata hash kìlò ta ló rẹ̀ ẹ ti sọ́dọ̀ ọ̀tọ̀ báyìí náà tẹ́ ẹ bá padà ti sọ́ di ẹ kílẹ̀ mọ́ pé tẹ́ ẹ bá padà ti sọ́ di tomate ó ti dọ̀sọ́ báwọn náà because ní tó fi match na o ó dọ̀sọ́ náà ni ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ torí pé ẹ ti sọ́dọ̀ sọ náà lẹ́ fi sọ́ di too much ẹ yọkọ̀ ní too much ẹ fílẹ̀ bó ṣe wà ẹni tí ó ẹni tó máa appreciate ẹ náà ni kò appreciate ẹ wadhalika anta kazawj ìwọ gẹ́gẹ́ bí ọkọ ni wọ́n ní kò appreciate ẹ ó yẹ kí mi ọmọ rí kí n máa kò sẹ́ni pé abẹ́ wà rí ṣe àmọ̀ra báyìí wọn fẹ́ kó wọn fẹ́ kí n appreciate ìyàwó níyàwó àmọ́ wọ́n tó mọ tó wà nínú ìwọ ni wàá appreciate ẹ̀ tó bá fi di wípé àbúkan bá appreciate àhùmù kan wàhálà ti dé àhùmù mashallah àà àhùmù àà so normal kí làwọn àjọ ń ṣe obìnrin tẹ́nìkan bá fi ń kí ọ tó ń kí ọ pé ah tó mú mọ̀ṣálá ah o ti ní problem ti ní problem So Allah subhanahu wa ta'ala ó ní àwọn malakati aymanuhunna nínú àwọn táwọn náà lè rí ọ̀ṣọ́ obìnrin òun náà ni àwọn tó jẹ́ pé ẹrú ni wọ́n jẹ́ sáwọn obìnrin yẹn tóbìnrin bá ní ẹrú ọkùnrin ó lè rí ó lè rọ́gà rẹ̀ kódà because ìkìmọ̀ tó wà ń bẹ̀ yẹn ó ṣàfihàn bí ẹrú ṣe yẹpẹrẹ tó ẹrú ò lè lárí because kò sóbìnrin abiyì kan tí ó fẹ́ tẹ́ra lẹ̀ fẹ́ ẹrú tó fowó rà lọ́jà ó jìnà gan ọkùnrin gan ni pé ẹrú tó rà lọ́jà ó lè mú wọlé àpẹẹrẹ bẹ́rù ṣe yẹpẹrẹ tó nìyẹn tóbìnrin bá da ẹrú ní kò sí nínú wípé kẹrú kóbìnrin yẹn wá máa bu ara fún ẹrú rẹ wọ́n ní alẹ́ bíwá Muhammad sasana ó wà lọ́dọ̀ Fatima radiyallahu anha lọ́jọ́ kan ẹrú Fatima wá wọlé Fatima wá ń para mọ́ lójú alẹ́ bíwá ànábì wa sọ pé àà ah, tó wà mí mọ mọlàkà tí àìmọ àlòkù ibi náà àwọn ẹrú rẹ ló wà ó nídẹ sàlálà àlùsàlà pé kò pọ́síbù ẹ̀yin ò mọ yẹyẹ tí wọ́n fi àwọn àwọn obìnrin tí wọ́n fi ìyàwó ọ̀gá Yusuf ṣe ni ìbọ̀ràtún Aziz ẹ̀rí ẹ̀ tán fi ṣe ni tó náà nígbà nígbà tẹ́ ẹ̀rí tí mo rí ọ̀wá ó gbóúnjẹ fún ọ fọ̀bẹ̀ sí i oní Yusuf jáde nígbà tí Yusuf náà ṣe wọ́n géwọ́ wọ́n lanu báyìí mọ́ àkùbárìnà mọ́ ábá ìlà àmàlàkù. so ṣùgbọ́n kò àwọn náà tó ń ti bẹ́ẹ̀ wọ́n fi ah n tó fàyè tó báyìí ṣùgbọ́n kó tó di pé wọ́n rí Yusuf wọn kàkà irú ìwà pátipàti wo nìyẹn ìwọ ìyàwó èèyàn ńlá ọwọ́ à ń pe ọmọ ọ̀dọ́ ọ̀nù ilé rẹ̀ kó wá bọ́ ọ ṣe kọ́díṣà gọ́fà àhó <laughs> òun náà wà kí a torí pé ẹ̀rí tí mo rí ni a rí ní ìsìn ẹni ó lè withstand ẹ̀ so ẹrú nínú sẹ̀rí Islam kò sínú àwọn ọmọ màlàkà tí a nà olówó ẹ wọn àti wọlé rẹ tó jọbẹ ní lérí. àwòtífùlẹ lẹdí ìlànà yẹtẹ àrò àlà àwòrán ti nìsa àti ọmọ kéékèèké tó jẹ pé àwọn ò mọ pé ẹnìkan fáìn àbẹnìkan fáìn ọmọ tó bá ti mọ pé ah mọ́mí lágbájá fáìn o mo rí wọn wọn wá lumú ẹrú ọmọ èèyàn ẹ mọ̀ sí ju fún un ẹ má sọ̀sọ́ lójú rẹ o ẹ rí i pé oyún ó ti má ó ti dá ọ̀sọ́ mà hmm? ọlọ́ni awi tàbí iná gẹ́rọ olè ní ẹ̀rọ bàtí mi náà rí kíá àwọn tó lọ́wọ́ bá ń sọ lábala yìí ni àwọn tó yẹ pé wọ́n à pé àwọn èèyàn tó yẹ pé they are imbecile wọn àtobìnrin àti ganan kò sí yàtọ̀ lọ́dọ̀ tiwọn obìnrin ò nítumọ̀ sí wọn so irú àwọn àwọn ìlú náà bá ń sọ ń bẹ̀yìn pé ọlọ́wọ́ bá ní pátápátá ọlọ́wọ́ bá ní pé ẹtúbà lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá ó kálukú síra ró níbi ìwà tó níbi ìṣe tó ń ṣe torí pé àájábọ̀ sọ́dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ńkọ́ yóò sì jẹ́ kó ń kálukú mọ̀ pé n tó o ṣe láyé rèé wọn ò lè gbéṣẹ́ tèmi fún ọ wọn ò lè gbéṣẹ́ tiẹ̀ fún mi wala taziru waziratun wizra ukhra ẹnì kan ò lè rú ẹ̀ṣẹ̀ ẹnìkan lálùkìyàmọ láyé bí nìyí n tó o bá ṣe kalẹ̀ ọmọ rẹ lè jìyà rẹ tí bàbá rẹ bá ṣe kalẹ̀ ìyá rẹ lè jẹ́wọ́ náà o àwọn tó bá dàlù kìyàmà là gbogbo wala tasiru waziratu wizra ukhra ayé ni o àlìkìyàmà ni o téèyàn bá já láì dáa yóò bá ti parí ẹ̀ tipẹ́tipẹ́ wọ́n ní gbogbo èèyàn tó bá gbin ìbùkà ọmọ rẹ̀ ó jẹ́ ń ni wọ́n sọ bẹ́ẹ̀ èèyàn tó bá gbin ìbùkà ọmọ rẹ̀ ó jẹ́ ń tó pé dáadáa náà ló ṣe ọmọ rẹ̀ ó jẹ́ tó yẹ pé dáadáa náà ṣe ọmọ rẹ̀ ṣe kíni ọmọ rẹ̀ jẹ́ anagba muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi gbàgbé olóore o anabi gbàgbé olóore níjọ́ tí wọ́n lé anabi kúrò ní maka tánàbí sá lọ sí tọ́ìf ìgbà tí tọ́ìf ọ̀rọ̀ gbọ́ anabi ó padà sí maka nínú òfin maka sì ni pé tí èèyàn bá fi kúrò ń lò bánabi ṣe kúrò yẹn kó tó lè padà wọ̀lú ó nídìí asylum ẹnìkan ni ó tẹ̀wọ́ gbà wàhálà kò sí ó gbàgbé ọkùnrin yẹn nínú ìtàn òun ló wá mú ànábì sọlá àṣàlá lọ àwọn ọlọ́mọ yìí lẹ́yìn wọ mọ́kà padà nígbà tá ànábì padà wọ mọ́kà ọkùnrin ti kú ànábì ni ah lọ́ọ̀kánà fúlàní lágbájá ànábì dárúkọ ẹ̀ sallallahu alaihi wasallam ká ló wá ń bẹ láyé ni. tó bá bẹ̀bẹ̀ lórí àlámọ̀rí kan ànábì ni màá fi nǹkan yẹn lẹ̀ sallallahu alaihi wasallam. dẹ́mílì tó bá pàwọn ọmọ rẹ̀ náà bá wà tí wọ́n wá bẹ̀ ànábì rẹ̀ ànábì ó gbà pé bàbá yín ò jẹ́ bẹ́ẹ̀ èèyàn ni bàbá yín. so iṣẹ́ táwọn ọmọ yẹn jẹun sáwọn náà sí. so tó o bá ṣe dáadáa ọmọ rẹ̀ ó jẹ́ ń bẹ̀ tó o bá hùwà kà ọmọ rẹ̀ ó jẹ́ ń bẹ̀ ṣùgbọ́n tó bá dà kí a mọ̀ iṣẹ́ ẹbí rẹ ò lè ọmọ rẹ ò lè jẹ́ ń bẹ̀ iṣẹ́ ẹbí rẹ wọn ò lè fi yára jẹ́ bàbá rẹ ọlọ́run bá Allah subhanahu wa gbogbo ń ta àṣìṣe wa pátápátá ọlọ́run kó má fi bí wa ọlọ́ni wa ankihul ayyama minkum wa salihina min ibadikum wa ima'ikum in yakunu fuqara'a yuginihimu الله من فضله والله واسع alim ọlọ́ni wa منكم al-ayyama minkum màmá al-ayyama al-ayyama obìnrin tí ò níyàwó àti ọkùnrin tí ò lọ́kọ òun ló jẹ́ kí ni al-ayyama àwọn obìnrin tí wọn ò lọ́kọ àwọn obìnrin tí wọn ò níyàwó ọlọ́lùfà ankihu lè àyàmà minkum àwọn ará àwọn èèyàn nú yín tí wọn níyàwó ẹ̀yin náà gbìyànjú ẹ fẹ́yàwó fún wa. akẹ́kọ̀ọ́ aláàrùn fàṣírù ní wípé àwọn ẹrú tí wọn níyàwó àwọn ẹrú yín tí wọn lọ́kọ ẹ jẹ́ wọn lọ́kọ ẹ jẹ́ wọn níyàwó. ẹ̀yin mọ̀ ah, ọ́ níyàwó ní ni wọ́n fi máa bọ̀ ọ́ wasolihina min ibadikum àtàwọn èèyàn tó dáa náà nínú àwọn ẹrú yín wa imaikum àtàwọn obìnrin yín náà tó àwọn obìnrin àwọn ẹrúbìnrin yín náà ọlọ́ni in yakunu fuqara tẹ́yìn bá wò pé aláìní ni wọ́n yòógì ní ìhìmọ̀ lọ ní fadli ọlọ́run ràn wọ́n lọ́rọ̀ ní ọlá dẹ́bì níbi báyìí àdìsí tá a lè fi sọ́nbẹ̀ ni pé ànábì muhammad sọ̀sọ̀lá ọlọ́ ànábì ní sàdásàtún hakun alàlọ́hí hakun alàlọ́hí an anyan sọ̀rọ̀ hùm ọkàmọ́kọ̀rọ̀ sọ̀rọ̀ ànábì ní àwọn èèyàn mẹ́ta kan bẹ ọlọ́run ọba ti sọ di ẹ̀tọ́ fúnra rẹ̀ nẹ́sọ̀rọ̀ hùm òkú òun ràn wọ́n lọ́wọ́ nínú wọn lànàbì ká anákẹ́hún yuridu al-afa anákẹ́hó ẹni tó fẹ́yàwó látàrí wípé tóun ó bá tiẹ̀ máa súnmọ́ obìnrin kó jẹ́ ọ̀nà halal kó má jẹ́ ọ̀nà haram nítorí ọ̀nà fẹ́yàwó nù. táníyàn rẹ bá sì dáa á ọlọ́run dùn. Hmm? anákẹ́hó yuridu al-afa àdìsí eléyìí mo garanti àdìsí yẹn àdìsí tó lálàáfíà ni ṣùgbọ́n àdìsí yìí tá máa sọ fún ọ pé ẹnìkan fẹ́ yàwó kò rówó jẹun kò rówó bọ́yàwó ọwọ́ àlọ́ ọba ànábì ànábì ní kọ́lọ̀ fẹ́ kejì ọfà fẹ́ kejì kò tó rọgbọ́ ànábì tó ní kọ́lọ̀ sí kíni kọ́lọ̀ fẹ́ kẹta àdìsí eléyìí tóbi lórí ẹlẹ́ẹ̀kẹrin àdìsí eléyìí ọmọ ìyá mọ́tàrà ẹ̀ mọ́tàrà rẹ̀ àdìsí ilé ò lẹ́sẹ̀ lẹ́wọ̀ ṣùgbọ́n lóòótọ́ tó bá pà ní èèyàn bá dáa ọlọ́run ọba máa ń rọ̀yàn lọ́rọ̀ téèyàn bá ṣe nìka torí ẹ̀ wọ́n ní Abubakar Siddiq rọ́bì aláàánú sọ pé ó ti lò bó gínà lọ́hìn nìka ẹ wá ọ̀rọ̀ ọlọ́run ọba tó wà níbi nìka kì í ṣe pé tó bá ti ṣe nìka ó kàn máa lówó ṣùgbọ́n yìí kì máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti gbéyàwó sọ́dọ̀ ìwọ náà sí nílẹ̀ pẹ̀tọ́ èmi nìkan kọ́ ni mà jẹ ọmọ báyìí o ọ̀nà wo láàmú gbàrú owó èèyàn méjì báyìí àti mọ ọ̀nà kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tá à ń gbàrú owó èmi nìkan tí mò ń jẹun ṣùgbọ́n àti fẹ́ẹ́ di méjì nísìn ọ̀nà wo ni mà gbà láti máa rówó tí yóò fún ẹ jẹun tó o bá dé sí dáa o ò ní orúkọ o máa wà kọ̀ǹtẹ́ǹtì ẹ̀dẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí tí wọ́n ti ṣe dáa ní ìṣẹ̀lẹ̀ àmì mímọ̀ mọ̀. orúkọ tí wọn ò níyàwó yẹn múlẹ̀ òní ẹ òní jẹ́ àpẹẹrẹ fún ẹ wá ìlú àti ìkú àti mọ́rùn-ún àwẹ̀ ẹ̀sìn alẹ́ ni ó ti ra sáré ó ti ẹ̀rọ páàkì ẹ̀lẹ́ ó dẹ̀ nìkan bí àyíká ìgbà ó kù ilẹ̀ wà fi yẹn jáyé lọ́mọ ṣùgbọ́n ní ìsìn ọlọ́run fi gíláàsì ìyàwó ti padà lọ́rẹ̀ ẹ́ so ọlọ́run bá mọ èyí ó sì ta àka ilẹ̀ yìí ọ̀kan náà afáwa náà máa sọ pé nínú pé kéèyàn fẹ́yàwó tó máa ń ṣe kéèyàn máa bímọ tó máa ń ṣe ni pé yóò máa jẹ́ kéèyàn lè máa ronú pé ọ̀nà wo la gbà tá a fi máa rí àláàlì jẹ òun jẹ́ kéèyàn jókòó kalẹ̀ kéèyàn máa mọ́ ní ròònù tó ti tó tò kalẹ̀ yẹn gbọ́dọ̀ lè ronú àláàlì àgbà halal lálẹ́ ìṣèlú ó kàkú ti iye tẹ́ fi jẹ ojúmọ́ máa fún ẹ ní ìsìnkú pé èlò gbọ́dọ̀ ọmọ ẹ bílẹ̀ nǹkan kan mọ̀ òbó ó ṣe máa ọgbọ́n mọ̀ ẹ mọ àwọn ọba ti lá òun fẹ́ mọ gbogbo tó ń bọ̀ lábẹ́ lọ́wọ́ bó wà ń bọ̀ wọn lọ́dún kan ọmọ kan wà ní sùkúl wà ní primary one ọmọ àwọn yòó láàyè kan wà ní bàbá àti ìyá rẹ̀ ó kò sùkúl ti ẹ ẹ bàbá yẹn mo wá ní gẹ̀ẹ́ mo fẹ́ béèrè béèrè ọmọ yín yìí ọmọ ọdún mẹ́jọ kí ni pírọ́blẹ́mù yín tí o ti ẹ̀ ti bímọ lé tí èdè pẹ́ ń payá òsì ẹni yẹn dẹ̀ sọ fún mi categorically ah imam à ń payá òsì ni o à ń payá òsì ó sọ pé àwọn ń payá òsì ni ah, kí ni yẹn dẹ̀ já mi láyà pé ah subhanallah èèyàn ṣe ronú báyìí òsì àwọn àgbàlagbà káàrí lọ wọ́n ní tí ò lẹ́nu kì í gbọ́n jù ní lọ sósì lẹ́nu ni tí ń bú ọjẹ tí àbí ń gbó mọ́ tó fi ń páyà rẹ̀ tó báyìí wọ́n lọ́ ìtẹ̀yìn bá ń parí òsì èyí ò mọ̀ dẹni lẹ́lẹ̀ mo ní ọmọ pọ́dún mẹ́jọ ẹ bímọ lé for no pé ẹ páyà pé àkàrà. ẹ̀ bá wọn lò wọn rí bó kò ṣe bí ò ṣe tó nǹkan jọ náà wọn rí san ṣe wá ma ẹ̀yìn ọ̀rẹ́ ìṣẹ́ tó padà sọ ní òsíta ọkùnrin débi wípé obìnrin yẹn padà kúrò lọ́dọ̀ rẹ̀ ìyẹn sì máa ń páyọ̀ sí máa ń páyọ̀ sí ẹ̀gbọ́n tó lọ sọ ni ń yàkúnù fukọ̀rọ̀ yògùn ní ìhìmọ̀ lọ mi fàdìrì bí wọ́n bá jẹ́ aláìní ọlọ́run ló máa rọ̀ wọ́n lọ́rọ̀ àníyàn ni ká tó ṣe pé àníyàn tó fi fẹ́yàwó àníyàn tó fi ń bímọ mọ́ níbo ló ti tọ́ tó ká ah, ẹ̀wọ̀n ilé á kú èmi gbọ́ bàbá tèmi náà rí mi skó pọ̀ bá lọ́mọ dó aláìní kan sí ni èèyàn struggle ni mo mọ bàbá kan táwọn ọmọ bá ti dé lọ́lẹ̀ àdáàdì ni a nídìí ó báyìí bàbá yẹn kódà kó sago mẹ́wàá alẹ́ wó sì tán torchlight báyìí wó sì máa wọlé àwọn àgbàlagbà káàkiri ẹ dákun ọmọ mi wá láti skul wọn ó yàwó òṣìṣẹ́ ìjọba ni bàbá náà àmọ́ tá a bá ti gbowó oṣù lágbára ọlọ́run wà á san gbogbo ọmọ bàbá lọ kàwé gbogbo ọ̀nà sì yà dáadáa ọlọ́run sì bàbá yẹn náà gùn so ṣùgbọ́n ẹ tí tọmọdébì kan ẹ ti ń ṣe ah, ilé akó ah, ilé akó àbátẹ̀mí náà lọ́mí skul kó bá lọ́mọ ọdákẹ́ ẹlòmíràn ah, èmi náà kéwù ẹ bá ti lé ọjọ́ kó so àníyàn téèyàn bá fi bímọ àníyàn téèyàn bá fi gbéyàwó sọ́dọ̀ èèyàn máa ń mọ ọlọ́ọ̀bá ní ń yakunu fuqara yugnihimullahu min fadlihi wọ̀láwù wá sí orin àlè ọlọ́run ọba ọlá ọlọ́run fẹ̀ gan o ọlá ọlọ́run kan ó fẹ́ kọ́lọ́ba Allah subhanahu wa ta'ala bó ṣe fẹ̀ yẹn jẹ́ kí mi àti yín ká nípìn níbẹ̀ ọlá tóbi Allah subhanahu wa ta'ala jẹ́ ká dúró bẹ̀rẹ̀ kí a máa tẹ̀síwájú tó bá di ọ̀la àbí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àdápadà orí ẹni tó bá jókòó ti alukur'an ọlọ́run kó má fi dùn wá kó jẹ́ kó jẹ́ orí fún wa kó sì jẹ́ kó jẹ́ ètí àlè mọ́ odidi ọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ sọ àwọn obìnrin mi ìfẹ́ pẹ́ńbẹ́ mi ìfẹ́ pẹ́ńbẹ́ ni ọ̀tọ́nà bá sì tún ká dára ọ̀rọ̀ ní odidi ọ̀rọ̀ tó yẹ ká sọ̀rọ̀ lé lórí òní ọ̀sán àwọn obìnrin láàrin àṣejù àtàṣe ètò bẹ́ẹ̀ ni mo ní pé mo sọ lánàá mo ní pé ìran Yorùbá àbáwọn kan máa lómú ṣùgbọ́n tí ìwọ ọkùnrin bá láìkì ẹ̀ kò sí problem ṣùgbọ́n àwọn obìnrin wà tẹ́ pé lílù rẹ̀ ká gbọ́ pé obìnrin lù ó kọ́kọ́ rùn létí ńlá láìsí alágbèrè àtàtọkọ àfìyàwó fi ń jà sí ọkọ lòun ọfẹ ìyàwó lòun ó lu ọmú sẹ́yìn ẹwà sí kò dangerous ní ọgẹgẹ bọlá fẹẹ lù ń bẹ náà I keep on asking that question. So irú oge wo nìyẹn? Ọlọ́run bá lásán àrùn àkọ́dàpọ̀. Wọ́n mọ̀ jẹ́ kí ṣàìtọ́ kó ráyè ní sẹ̀mí ayé wa. Gbogbo oge táwọn agbọ́dọ̀ mọ check àwọn ìyàwó wa níbi oge. Ọmọ ká mọ check wọn, ká mọ ṣàṣejù ń bẹ̀, ká mọ kọjá àlà. Oge téèyàn bá ṣe tẹ́mi bá fi bọ́, suicide wọn kọ́lẹ̀ fún yàn. Torí bọ́lá wọn bá sọ pé wàlá tuliku bi aidikum ila tahaluka ẹ mọ̀ fọwọ́ ara yín fàǹtí ọ̀pá yín nígbà tí yẹn bá lọ lu ọmú tó bá wá di nǹkan síbẹ̀ ń tiẹ̀ jọbi tí ẹ wọ́n lu so tó bá di ọ̀ràn tán ọlọ́wọ́ kan ká fún ọ pé ọ̀pára rẹ ni ọ ní ẹni tó para ẹ̀ ló wọ́n kà fún lọ́n dákunjọ sànú wa má jẹ́ kí ṣáàtọ̀ kúrò ayé ní ọ̀dọ̀ ìfọ̀kàn wa. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته نعم السلام Thank you kò pọ́sibù kẹ́ ẹ máa gbọ́ kẹ́ ẹ tún máa kàkúrà àwọn tó dẹ̀ béèrè wọ́n béèrè lọ́wọ́ sheikh ibn baz ọdí àmàlẹ́ rahimahullah ta'ala bàbá sọ wípé rárá lásìkò tí wọ́n bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀síìrì lọ́wọ́ èyí tó dáa jù náà ni pé pé iná ẹ̀ ní kéèyàn máa gbọ́ kẹ́nìkan sọ pé mò ń gbọ́ mo sì tún kà ọ̀pọ̀ síbò tá a bá ń kí alukur'an wọn kẹ́kọ̀ọ́ kàwá náà wà bẹ́ẹ̀ àbí àwa ń kí alukur'an and at the same time a dẹ̀ tún gbọ́ àlàyé tí wọ́n ń ṣe nípa tafsir ọlọ́run ni ma ja'ala Allah li rajulin min qalbayni ma ja'ala Allahu li rajulin min qalbayni ọlọ́run àfẹ́yọ ẹnìkan àtúnlọ́kàn méjì ọkàn tí ó fi máa gbọ́ àtọkàn tí ó fi máa kà ọlọ́run kò possible so kò possible then can understand ká mọ̀ sáré wípé torí pa sáfẹ́ parí kò ní àtàfẹ́ parí kárẹ̀ ìjókòó ilé ìtẹ́ ìjókòó yìí náà fíhì òjú wàsàwà ẹ̀sán wà bẹ́ẹ̀ náà àbí mọ̀kítàmù akọ́wọ́mù fi baitin fi buyutillah illa nazalat alayhim sakina wa bashi'atuhum wa dhakarahumullahu fi man inda so tó bá ti wá lọ sọ́sẹ́yìn bẹ́ẹ̀ tí wọ́n ń kí alukuran ò sí lára wa náà kò sí lára wa náà ó kàn jókòó sáré wa ni ò sí lára wa ṣùgbọ́n in tá à ń ṣe tá a fi lẹ́tọ̀ọ́ sí ẹ̀san yẹn ìwọ ò sí ń bẹ̀. yatadarasuna fima bayna anfusihim. so èyí tó dáa jù náà bí tẹ̀sí lè bá wà tó yẹ pásítọ̀ tẹ̀sí ni kéèyàn gbọ́ àsìkò míì kéèyàn wọ́n fi nǹkan mi. ládàá tẹ̀ ń wá bí kuran tẹ̀ wá náà ó wà níbi ọ̀rọ̀ tẹ̀ ń gbọ́ yẹn náà tó bá jẹ́ pàníyàn dáa Wallahu a'lam. ó ní ẹ̀gbọ́n rí bẹ́ẹ̀ àwọn tó wà tó kó bí ọkùnrin náà lè lò tó jẹ́ pé tọkùnrin bá lò ó lè fa sábà bí kí oyún mọ̀ dúró lára obìnrin nígbà tí wọn ò fẹ́ lápẹẹrẹ nísìn èyí tí mo mọ̀ tẹ́nìkan sọ ẹnìyẹn sọ nípa ewé dógóyàrò èrògbéyàwó létà tí mo padà ń béèrè mo rẹ́nìkan tó sọ fún mi pé wọ́n ti ṣe gan tó yẹ ti extract ẹ̀ pé òróró rẹ̀ ń bẹ òróró yẹn tọkùnrin yẹn bá fi para pé àtọ̀ tí mọ kòkòrò tọ́lọ̀ fi máa ń dá ọmọ tá a mọ̀ sí spermatozoa tó kò lè survive lọ́dà òórùn òórùn dógóyàrò so ó wà ètè èdè ẹyọ kan tí mo gbọ́ rí náà nù wàbí taali tá a wo gan ni ẹnu pé wọn kàjọ àgbè ni ọkùnrin gan ni ẹnu pé kó kàjẹ kóbìnrin ọmọ pé ntòun nta kóbẹ nta àjọ àgbè pé nta ṣe nìyẹn so ọkùnrin gan ló máa ṣiṣẹ́ àlà azulu. so wà àwọn wọn sọkùnrin náà lè wà wà wọ̀bí táálí wà ní contraceptive tí wọ́n lò yẹn náà tó yẹ pé ọkùnrin ni ó lò so ọ̀rọ̀ yẹn ò ṣe ọ̀rọ̀ tó àkọlàkà ìlú tó straight. No. àwọn àfáà jáza pé kàkà tọkùnrin ó bá fi máa bá ọwọ́ rẹ̀ lò pọ̀ nítorí pé ìyàwó rẹ̀ ò sí ní condition tó kò sí ní condition tí wọ́n sì lè jọ lájọṣepọ̀ àwọn àfáà jáza kó jẹ́ ọwọ́ ìyàwó rẹ̀ ó sì dájú kó jọ̀wọ́ tiẹ̀ lọ torí pé ọwọ́ tiẹ̀ olófin jẹ́ masturbation ọwọ́ ìyàwó rẹ̀ mú láábà níjẹ́ mùláàbà òrùmáàsì ni so tó bá yẹ pé obìnrin ni ó bá máa fi ara ọkùnrin ṣeré tára ó fi padà tú ọkùnrin ìyẹn òkè ṣe àlè ìsìmùnà ada àlùmùláàbà ọlọ́àlà. tó ó kólò. Mahal. obìnrin ṣe kúlù nínú májẹ̀mú kúlù náà dẹ̀ ni wípé obìnrin ó dá ntọ́kọ rẹ̀ fún tó fi ṣe máàrí máa yóò dá padà níbi ẹ pé obìnrin ló sọ pé òun ò ṣe òun ò ní ní márèèjì ni oníbèrè wa ń bèrè pé obìnrin ní ìsìn kò tí ì rí nǹkan tọ́kọ rẹ̀ fún níjọ́ tó fẹ́ yìí kò tí ì rí dá padà yọ lẹ́tà sí pé níjọ́ tọ́kọ rẹ̀ fún fẹ́ nísìn bóyá one hundred fifty thousand ló fún so ṣùgbọ́n nísìnyí èlò kí ní gbogbo yóò ti rí one hundred fifty thousand wà á tì rí láàkó bóun wọ́n ti fẹ́ máa súnmọ́ àwọn wọ́n ti máa súnmọ́ àwọn nítorí pé obìnrin wọ́n ti parí àkọ́kọ́ sórí ìdá kò yí bá dídà àyẹ̀kí ń gbọ́dọ̀ ti parí àyè ọkọ̀ ní ṣùgbọ́n ìgbà tí wọ́n ní ó kún ó farò lẹ́wọ̀n ó sì lọ gbèsè rẹ̀ tàbí pé tẹ̀ ti bá rẹ̀ tẹ̀ ti tó ti kó ń ṣe kúlù lọ́yọ̀ ńlá rẹ̀ so ó wá ti ó ti wá fi márùn lẹ́rẹ́ wọn lẹ́tọ̀ọ́ àti súnmọ́ra wọn kò bá ti ìfilẹ̀ wọn lẹ́tọ̀ọ́ àti súnmọ́ra wọn so tí o bá wá kan sọ pé ilé ẹjọ́ náà ń wulẹ̀ ti ká náà lẹ́jọ́ sílẹ̀ àti kọkùnrin ó yọ̀ǹda rẹ̀ so ìsọyà pé ìjọba ṣẹ̀ríà la bá rọrùn ni ìjọba ni ó gba márùn yẹn lọ́wọ́ rẹ̀ tí wọ́n fún ọkọ rẹ̀ so níbèrè níbèrè bí nígbà tá a sọ wípé ìyàwó bàbá èèyàn ìyá èèyàn pèsè ọ̀rọ̀ àdúrà tóbi bá yára ṣe yẹn náà só wà ń bẹ ó wà ń bẹ àti pé náà ó wà ń bẹ o bẹ́ẹ̀ ni ìyàwó bàbá èèyàn because nísìnyí irú àwọn ló fẹ́ wù sí ìyàwó bàbá rẹ tó fi bí ọ sí pé ìwà tó bá lè wù sí ìyá rẹ̀ ló mọ wù sí ìyàwó bàbá rẹ̀ bẹ́ẹ̀ because ẹ mọ̀ pé ilé ibi tí ìyá rẹ̀ ń wọ̀ náà ìyàwó bàbá rẹ̀ náà ń wọ̀ ni bàbá tí ń tilẹ̀kùn mọ́rí mọ́ ìyá rẹ̀ òun náà ń tilẹ̀kùn mọ́ ìyàwó bàbá rẹ̀ ní ó lágbára ilé fi mọ̀ wípé ọlọ́run bá lásán alákọ̀ọ́mọ́dà wà lára ṣe rí ìwọ́mọ́wùwà ìpè bó bá sì yé èèyàn gan ní bá gbéyàn sí pé téèyàn bá hùwà èpè èpè ò ní mọ̀yàn. so bó bá jẹ́ pé ìyàwó bàbá rẹ̀ náà ní bá ń gbé ọ sí pé tó bá hùwà èpè ṣùgbọ́n tó bá hùwà èpè ọlọ́run jọ̀ọ́ wàlẹ́kùn sọ̀rọ̀ ẹ máa gbọ́ obìnrin àti ẹrú rẹ̀ ara tí ò fi rọrùn fún wọn lájọṣepọ̀ nípa inú bí sọ pé ẹrú yẹpẹrẹ gan. ẹ̀rí náà mo fi náà mo fi mú ọ̀rọ̀ ọ̀rọ̀ tàlọ́bì Yusuf wá wípé wọ́n ti ń yẹpẹ wọ́n ti ń yà ah, irú irú jákujàku nìyẹn nǹkan sàn pé kò sí bẹ́rù kò sí tó fẹ́ wà lẹ́ra irú tẹ̀gẹ́dẹ̀ bí ò bá àtúlẹ̀ kórí náà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ nígbà tí obìnrin yìí náà ti ànábì Yusuf sáwọn náà irú tó ṣe é kò sí náà in especially cases ó lè já sí pé obìnrin díẹ̀díẹ̀ yóò mọ paramọ́ fún ẹrú rẹ̀ tó bá jẹ́ pé kéèsì bá dàbí ti ànábì Yusuf wàbítálí ọkọ gan ò ní fààyè kí ìwọléwọ̀de ó pọ̀ kódà ọgọ́ lè sọ pé kó ta irú ẹ̀ pé kó ta torí pé ọ̀yọ́ náà mọ̀ pé ah ìsìn náà lè ṣẹlẹ̀ pẹ̀lẹ́rú yìí pẹ̀lú bẹ́lẹ̀ ṣe rí yìí sẹ̀kẹ̀ one out of hundred ni ọkùnrin tí ó mọ̀ dá obìnrin lọ́rùn kò common so kò rí à ń tà ń sọ ẹ̀ pé ìyẹpẹrẹ ni mímú tọkùnrin mú ẹ̀yìn kìíní ẹ̀ ìyẹpẹrẹ ni fún bí ọkùnrin ṣe mú ẹrú obìnrin rẹ̀ yẹn ìyẹpẹrẹ ni wọlé ìyẹpẹrẹ ni ṣùgbọ́n ibi tápọ̀nlé wà fóbìnrin ni wípé àá ti gbọ́ ni pé à ẹrú tó lọ fowó rẹ ra, máa a ọmọ ah, tẹ̀lé pé ah, torí pé òsè ẹrú mọ́lẹ̀ fi ń la fi ń sọ báyìí ẹrú yẹpẹrẹ ẹrú ti ń lápọ̀ lẹ́gbà tí ò sí mọ́ ó wà yẹn pé ah, ẹrú lọ́njọ́ náà. à ń kírun lẹ́yìn ìmáàmù ọ̀pá mẹ́rin tó yẹ ká kí ti ìmáàmù tó ṣe ìmáàmù ti nàró ẹni tó rò kò tí ì kékeré kò tí ì pé àkókò náà pé à ń tẹ̀lé mọ́ ìmáàmù gbọ́dọ̀ padà wá torí pé ìmáàmù tó ìgbọ̀kọ́ àmú padà wálẹ̀ ẹ̀yìn òbí yẹ kí ìnù lọ́dọ̀ tí yín fẹ́ràn pé ìmáàmù skills tó kó ṣàkóso wà lọ́dọ̀ tí ì pè é tí bá fún dìde múra ẹkí kàkan lórí ẹkí nù yẹn kọ́dà èyí ò gbọ́dọ̀ támọ́dà ziyadu èyí òkun so ẹ̀yin tẹ̀ gbọ́dọ̀ ti pé ọ̀pá mẹ́rin dídìde mọ́ mọ̀tò ń dáwọ́ ẹ mọ̀ ọmọ dìde nù so ẹ̀ ní tẹ̀lé. ara bẹ́ẹ̀ àwọn tí ò bá yé àyèmọ̀kan làwọn ò fi tẹ̀yé báwọn àwọn ẹ̀wọ̀n ọ̀mọ̀ ṣùgbọ́n ẹ̀yin mọ̀ àwọn ẹni àwọn tó tẹ̀lé nìsín wọn mọ̀ dájọ́ rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin mọ̀ pé ìran ti pé èyàn ò sì gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ lérò kan àwọn tó tẹ̀lé mọ̀ọ́mù yẹn nìsín àwọn náà mọ̀ pé òun ti pé ṣùgbọ́n wọn mọ̀ dájọ́ rẹ̀ so fàláwọn odò rẹ̀gẹ́dẹ̀ so ìmáàmù òun náà ní ojú torí pé òun òun ò mọ̀ kó ti pé tó fi nàró fún rákẹ́lẹ̀ karùn-ún òun rò pé kò tí ì pé ló fi nàró ṣùgbọ́n ẹ̀yin ẹni ò lẹ́skúùsì ẹ mọ̀ kó ti pé ẹ sì mọ̀ dájọ́ pé tó bá ti pé èèyàn gbọ́dọ̀ mọ̀ so ẹ lẹ́skúùsì tó bá ti lọ̀rọ̀ tán ó lè wálẹ̀ àwọn lè wálẹ̀ ìgbà tó bá ti lọ̀rọ̀ tán bá ti subhanallah ó bá ti mọ̀ pé subhanallah yìí tó túmọ̀ sí pé ah ìrọ̀ ti pé ó gbọ́dọ̀ kọ́ntínú kódà kó ti lẹ́nu lé fátíà. Alaihi salam. sọ́mọ lè fìyà rẹ̀ lọ́kọ lẹ́yìn ìgbà tí bàbá wọn ti kú bẹ́ẹ̀ ni ọmọ tí bàbá bá fẹ́ márì àbí tí ìyá bá fẹ́ márì tí ò sí wà níyù ẹni tó lè ṣe wà níyù bàbá àyà kò ti kú bóyá ìyá yìí nìkan nísìn bóyá òun àtàbúrò rẹ̀ obìnrin làwọn méjèèjì ọkọ tí ó dẹ̀ kọ́kọ́ fẹ́ ó ti kú ó fẹ́ lọ́kọ mi kò lábúrò bàbá kò lẹ́gbọ̀n bàbá so the only person tó wà lákàtà rẹ̀ òun lọmọ rẹ̀ àkọ́bí rẹ̀ tó dé bẹ́ẹ̀ kódà kọjá àgbẹ̀kan yìí tó bá ti jẹ́ pé ó ti màjọ́ ó ti mọ̀ tó yàtọ̀ tó sí ó lè ṣe wà lílù fún ìyá rẹ̀ ọ̀la ó wù ú. obìnrin tí àjọ sọ̀rọ̀ fẹ́ àwa lè jẹ́ ayọ̀ bí sílẹ̀ yín ó ní òtítọ́ táyọ̀ méjì ni àkọ́kọ́ òun tí rẹ̀ di ìgbẹ́ fi yín lẹ̀ yóò kó yíṣu kìtì náà lọ. mo fẹ́ kó yíṣu yẹn kìtì náà sọ fẹ́ fárẹ́ lómi tó ti ṣe tán ẹ̀ ètè gbélé yòó lọlé tẹ bá ti wá lọlé gbá mo sọ fún kó já lọlé yín tó dá òtúrẹ́ lómi o òun sì tún mú mi lọlé kódà wọn ti fún mi déètì so bóyá kó wẹ́lòmíì sòtórí mi ò lè dúró ó kọ tí ò bá rí kó pè yín ẹ ṣe nǹkan tí yóò yọ yín kúrò nínú gbogbo tó bá lè máa kúrò yòrò yìí báyìí àbí tó bá lè kó yín sínú fìtínà because tóbìnrin bá ń sọ báyìí ó léwu fún yàn orin tó ti rẹ́dì fún yàn tó wá ní pé kí táìmù tá a lọ lé kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn tí ò tí tó táìmù so kí èèyàn mọ́ gbà fún so alẹ́ ọ̀kan ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó bá dẹ̀ ń ṣe báyìí náà nísìn nínú ṣe wọn ni pé wọ́n fẹ́ mọ́ rèèyàn jẹ́ so wọ́n dẹ̀ ti sọ pé egun tí wọ́n bá gbà wọ́n dá padà ní ara márùn-ún. rárá bàbá lóbìnrin ò gbọdọ̀ lọ sínú ilé kan kó wá bọ́kì mọ́ rùlẹ̀ kì í ṣe ilé wọn ilé wọn ó fìrì inú ilé wọn nílé tí wọ́n ti bí àbí. dáa Да. Угу. lẹ́yìn tí ń kí tàràwí téèyàn kí péjì kan ó ló ti gùn jù ah, èyàn bá tún reduce ẹ̀ sí page wọ́n ló tún gùn so sọ gbálẹ̀ làwọn èèyàn fẹ́ kí so torí ẹ̀ ẹ wábi tó bá lálàáfíà tẹ́ kírun so tí ò bá wá síbi tó lálàáfíà tó súnmọ́ yín ó fi hàn pé ẹ̀ tí ìdèbí dẹ́mọ̀ gbé lò so àmọ́ kí oṣù odidi oṣù kan kó dẹ̀ lọ́mọ yẹn mọ́ lọ́wọ́ kó jẹ́ pé kúlé aláìláà àti náà ni èèyàn fi kí gbogbo òun tó yẹ kó tó dọdún tí ń bọ̀ ká tó kírú ẹ̀ bí nǹkan ọba máa ṣe èèyàn wọn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ kó máa tọ́lẹ̀tì lá gbogbo tí ọba jẹ tó bá kó máa tọ́lẹ̀tì lásìkò tí wọn á kí tàrà wí lọ wọn yẹ kó sọ́ra rẹ̀ nǹkan hmm. hmm. máa jẹ lẹ́yìn tààrà ọgbọ́dọ̀ fi inú rọmọdún àgbọ́dọ̀ fi ṣiṣẹ́ ni yóò dọdún tí ń bọ̀ kó kan yìí nìsín ọlọ́run járe dáadáa ṣe ń bẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta